قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون الحمد لله الذي خلق المرأة وزينها وأباها الزينة لها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الكلام كلام الله إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو أبا الله ọba tí ó dá obìnrin ọlọ́wọ́n ọba ọwá kó ẹ̀ṣọ́ sí i la nítorí ìgbádùn àwa ọkùnrin ọlọ́wọ́n wá ṣe ìmáṣẹ̀ṣọ́ fún àwọn obìnrin ọlọ́wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ibi ká máa ṣẹ̀ṣọ́. ẹgbẹ́ wọn ti ṣe lẹ́tọ̀ fáwọn ọlọ́run bá aláàtí ó ṣe ọlọba ọdún ọlọ́ba tí a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba nàbùwà Muhammad kọ́ba gbogbo àwọn ará ilé àtàwọn rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa ọ̀rọ̀ yẹn máa ń pẹ̀lú àyà kura èyí tó dáa ojú ọ̀nà yẹn máa ń tọ̀ òun sallallahu alaihi wasallam gbogbo ní wọ́n ti pè lẹ́sìn tá a bá tẹ́lá kọ́ lẹ̀ fún wọn nínú alukur'an àtàdísì bídíà ni wọ́n máa ń pè é kọ́lọ́mọdé àbá wọn ṣe àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọba fìmọ́lẹ̀ súnmọ́ hàn wọ́n kọ́lọ́dé wọn lè tẹ̀lé tí wọ́n ní káfí bá ń sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni àkàmù zinati almar'ati almuslima àwọn ìdájọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ọ̀ṣọ́ obìnrin àwọn ìdájọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ obìnrin Yorùbá máa pè é ní ọ̀ṣọ́ Yorùbá máa pè é ní ẹ̀ṣọ́ الزينة خلقها الله تبارك وتعالى في المرأة ọlọ́wọ́ bá ńlá ọ̀dá ìṣọ́ sára obìnrin gbogbo ara obìnrin pátá kó lọ àzìnà ẹ̀ṣọ́ ní gbogbo ẹ̀ kí ni wọ́n pè lẹ́ṣọ́ òun náà ní nǹkan tí yọ́ wọ àwọn adájọ́kùnrin gbogbo tọ́lọ́wọ́ bá aláṣẹ sára obìnrin yìí torí káwa ọkùnrin tá a bá rí kálí fẹ́ wọn tá a bá wá fẹ́ wọn tán àwa nífọ̀kànbalẹ̀ àwọn náà nífọ̀kànbalẹ̀ àjọ máa wá ṣe tọ́lọ̀ nítorí ẹ̀dá wa òun náà ní ibadatullahi wahdahu la sharika òun náà ní ká máa sin ọlọ́run wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. azina <clears throat> أحلها الله وجعلها حلالا káfí ẹ̀sọ́ sára ọlọ́run bá aláàṣẹ lẹ́tọ̀ fáwọn obìnrin ó ṣe lẹ́tọ̀ fáwọn ọkùnrin náà àmọ́rọ̀ àwọn obìnrin la fẹ́ sọ lẹ́nu nítorí àǹfààní àwọn ọmọ wa lóbìnrin àtàwọn ìyàwó wa tí wọ́n jóbìnrin àtàwọn sisters wa àtàwọn dalódùkù ẹ́ àtìtorí àwọn ìyá wa ẹ̀sùn tọ́rọ̀rọ̀ zina yìí nǹkan ti dàrú níbẹ̀ rẹpẹtẹ tó sì jẹ́ pé ìgbà míì èèyàn ó ṣe nǹkan míì yóò lóun fi ń ṣẹ̀sọ́ níbi ọba ti tó sára báyìí lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí bínú sí títí tí ó fi yọ kó lára padà nígbà tí ọ̀wá mọ̀ yẹ wàá bùkátà ká máa gbé ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tó jẹ́ alkhas special fún àwọn obìnrin nítorí àwa bàbá àtàwọn ọkọ torí kò sẹ́nìkan tí ò lé bí ọba bímọ obìnrin ọ̀sán níyàwó bọ́ọ̀ bá níyàwó ó níyà wọ́n lábúrò lóbìnrin àbẹ́gbọ́n lóbìnrin alinsanu mafturun ala hubbi zina wọ́n ní kárí nǹkan tó dáa ká sì nífẹ̀ẹ́ àdámà gbogbo ẹ̀mí ni o ìbáni tó dáa èèyàn mọ̀ pé kí ni ìdá wàlìjàmáàlì tábàárí ẹwà adáàmà yìí pé a ẹwà lélẹ́yìn wa qad shara'a Allahu li ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún àwa ẹrú ẹ̀ ká máa ṣọ̀ṣọ́ wọ̀lẹ̀ iná yàtà bìtàtọ́hùr ká máa ṣe mima ká máa ṣe tónítóní ọlọ́run bá ní ká ṣàkólé kan lérí ẹ̀ ààrẹ ẹ̀sìn wa òun náà ni ká máa mọ́ tónítóní ààrẹ ẹ̀sìn wa ni ká máa ṣọ̀ṣọ́ àzínà ẹ̀yọ́mọ̀ mi ọ̀ṣọ́ lára obìnrin wọ́n ló pín sí méjì azinatu albatina atabi'iyya ẹ̀ṣọ́ tó jẹ́ pé ọlọ́run ọba àlá ọ̀dà sára rẹ̀ láti inú ìyá ẹ̀ gbàtọ́lọ́run ọba àlá ń ya fọ́tò rẹ̀ nínú ìyá lọ́lọ́run fi àwọn ẹ̀ṣọ́ yẹn sí yóò wá gbé jáde bẹ́ẹ̀ wá sílé ayé àwa gbé lọ́wọ́ yìí lápẹ́ ha masha allah tabarakallah. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí náà wáyé jismuha jismul mar'ati kulluha gbogbo ara obìnrin pátá òun náà lè sọ azinatu albatina atọ́bẹ̀ irun eré ẹ̀sọ́ ni orí ẹ̀ gan fún rẹ̀ ẹ̀sọ́ etí ẹ̀ imú ẹ̀ ẹnu ẹ̀ ojú ẹ̀ ọrùn àti gbogbo tó kù lára obìnrin gbogbo ẹ̀ pátá zina ẹ̀sọ́ ni eléyìí ni wọ́n pè ní azinatul batina at-tabi'iyya ọlọ́ọ̀ni máa ń fún obìnrin ọwọ́ fún wọn jura wọn lọ obìnrin fáyìn wọ́n yáàyè jura wọn lọ. property dúra wọn lọ àmọ́ gbogbo ẹ̀ pátá kò sí ti ọ̀tá ń bẹ̀ fatabarakallahu ahsanul khaliqi ọlọ́run bá dá gbogbo ẹ̀ tán ó gbé rẹ̀ tóbi ó ní fatabarakallah ọba tó mọ nǹkan dá ọlọ́run ò rí kan kò rí ẹ̀dá kan tó ti ṣáájú kọ́ wá wò ó kọ́ ṣe kọ́ wá fi dá tiẹ̀ alikọ́ọ́líkù ni ó wà lè mọ̀mọ́dé àwọ̀ òun fẹ́ ló ṣe nǹkan pẹ̀lú ìmọ̀ rẹ̀ zina eléyìí wọ́n máa ń bi ìmọ̀ yẹn ni ẹ̀sọ́ ni zina ẹlẹ́ẹ̀kejì zina tó mú kámìlà eléyìí ẹ̀sọ́ ni nínú àwọn nǹkan tó lọ ń dá sílé ayé ọ̀dà nítorí kalima fi ṣẹ̀sọ́ àwọn amú àwọn kan yẹn àwa tó sára mùkàmmìlá a fi kàmmálà zinata tabi'iyya a fi pé a fi kọ̀pìlìtì eh, eh, èyí tọ́lọ̀ ń dámọ̀ wà látọ̀run sọ́run náà lágbẹ̀ẹ́ eh, èyí tọ́lọ̀ ń dámọ̀ wà látinú ìyá wa zinatu mùkàmmìlá yìí وهي إضافة الأشياء من الزينة التي خلقها الله إلى الوجه أو العنق أو الجسم أو العظم أو الرجل من الفضة والذهب وسلاسل والدهان وغير ذلك ولا هو ẹ̀ṣọ́ èyí tí a fi kún ara tí ó wá jẹ́ kí ìkan tó lọ ń dá ọwọ́ pọ̀ rẹpẹtẹ tí wọ́n máa fi rajú e, wọ́n máa wọ̀ ọ́ sọ́rùn wọ́n máa wọ̀ ọ́ sí ọwọ́ wọ́n máa wọ̀ ọ́ sétí wọ́n máa wọ̀ ọ́ sẹ́sẹ̀ bóyá góòdì ni àbí sílvà àbáwọn ọ̀ṣọ́ mi náà tó pé òun ní í ṣe pẹ̀lú a fi para gbogbo àwọn nǹkan yìí tóbìnrin bá ti tó sára yóò tún wá rẹwà sí àwọn nǹkan tó tò sára tó fi rẹwà sí kìí sára àfẹ̀yí tí ẹ̀sìn bá ṣe ní àràmù ń bẹ̀ àwọn ni wọ́n pè ní zinatu mukammila eléyìí tí mo sọ gbẹ̀yìn yẹn òun ni wọ́n pè ní azinatu azahira alimukammila òun náà lèyí tí ọ̀hàn sí wa tá a rí tá ó ti fi nǹkan báyìí kún ara rẹ̀ ó ti fi nǹkan báyìí kún ọrùn rẹ̀ ó ti fi nǹkan báyìí kún ọwọ́ rẹ̀ tọ́ba sì tó sọ́wọ́ tó tó sẹ́sẹ̀ lóòótọ́ tó sì tó sí ọrùn yóò tún wá rẹwà sí sẹ́ẹ̀rí méjèèjì àti tọ̀bì ẹ̀yà bọ́tídá àti zọ́hìrà mùkámílá hadiyatu rahman ẹ̀bùn látọ̀dọ̀ lọ́nà hibatulahi azawajal ọlọ́run ló bùn obìnrin ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ amma zinatu albatina àtọ̀bẹ̀ẹ́yà wọ́n ní ẹ̀rí ara obìnrin ládòkèdélẹ̀ ọlọ́run ló dá ọlọ́run ní bóun ṣe dáhùn gbogbo tóun tò síbẹ̀ kò sẹ́ni lè torí ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم قال رباني لقد خلقنا الإنسان في أحسن تقويم قال رباني من الله مبا مدى أمي مقبي قراوة من الله مدى متو لنا تدى لنا تدى جلو في أحسن إيه ìtumọ̀ ẹni pé kò ṣe é nìkan tó tún lè ṣerú ẹ̀ mọ́ kò sẹ́ni tó lè tó bí mo ṣe tó yẹn ebo níyàwó lé àbí ọmọ pé ọlọ́run tó nǹkan sára obìnrin bọ́ọ̀ bá níyàwó ọsán lẹ́gbẹ̀ẹ́ ọlábúrò suratu atin ayẹlẹ kẹrin kọ̀dà anzalallahu azza wa jalla libasa darura wa libasa zina ọlọ́run wá sọ fún àwọn obìnrin àtàwọn ọkùnrin yìí pé òun dá wa òun wá sọ aṣọ kalẹ̀ tá a máa dàbora nǹkan tá a bá bò ní máa ń ṣe kíni ní máa níyì èyí tó jẹ́ dọ̀rúra wà nítorí oòrùn kọ́mọ̀bà máa jẹ wá la àti nítorí òtútù kọ́mọ̀bà ṣe kíni kọ́mọ̀bà máa wọ̀ wá la ọlọ́wọ́bá ní yá bani adam ẹ̀yọ́ ọmọ nàbí adam qad anzalna alaykum libasa libasa ad-darura ọlọ́wọ́bá ní asọ̀kalẹ̀ fún yín libasa asọ̀tẹ́ máa wọ̀ àtọkùnrin àti obìnrin yín ọlọ́wọ́ dúpẹ́ aṣọ táàbá lásọ bó làbá rí ó làbá máa rìn àdúpẹ́ ọlọ́ba ni ìwárí sàwọ́ àtikún ọlọ́ba ni ìwárí sàwọ́ àtikún kẹ́lẹ́bà máa fi bo àwòrán àtikún ní kẹ́dínẹ́sì òhó yín ọlọ́ba ni mọ́sọ́ asọ́kalẹ̀ kẹ́ máa fi bo ara yín kẹ́ máa fi bo òhó yín kọ̀dí anzanna aleikum libasa àbí ó tún wá ní kọ̀dí anzanna aleikum ó ní wàríṣà ríṣà ní zina ọlọ́run ọba ní mo tún wá sọ̀kalẹ̀ àwọn ẹ̀ṣọ́ tẹ́ máa lò sára tẹ́ máa lò sára tí ọkùnrin tí ọba wọṣọ tó dáa ẹwà tọ́lọ̀ ń dá yóò wá jáde tó bá tí ọ̀dá nítọ́lọ̀ dá nìkan ní okùn bẹ́ẹ̀ tó bá wọṣọ tó dá aṣọ tó dá yẹn ọlọ́run ní òun sọ̀ kalẹ̀ torí kẹ́ máa fi sọ̀sọ́ kẹ́ lè máa rìn kẹ́ máa rìn pẹ̀lú kẹ́ máa rìn tí ẹ máa wùyàn wàríṣà òun náà ni àwọn aṣọ tí máa ń wọ̀ ọkùnrin wá ní tiẹ̀ obìnrin ní kíní obìnrin ní tiẹ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n sọ̀kalẹ̀ libasa àti ríṣà ọlọ́mọba ní wọ́n libasu taqwa ọlọ́mọba ní ẹ̀wá rí aṣọ ìbẹ̀rù ọlọ́run ìyẹn ọkàn lọ́wà ọlọ́mọba ní khairi òun ló lóore ju dhalika min ayati llahi la'allahum yatadhakkarun ọlọ́mọba ní àmì ọlọ́run ọba ní àmì ọlọ́run ọba nítorí mọ̀ kí mi ọlọ́run bá ń bẹ̀ òun náà ni mo ṣe dá yín yẹn tí mo sì wá tún fún yín lásọ tẹ́ máa wọ̀ ọlọ́run láwọn tí wọ́n bá ń ronú sí wọ́n mọ̀ pé ọlọ́run bẹ̀ Suratu Al-A'raf àyà 26 lọ́wọ́ aṣọ mélòó lóyún ọlọ́run bá ń júwe mélòó àárín méjì àní rí kan aṣọ dọ̀rúrọ̀ láwọn wọ̀ nítorí protection ó okay? àti aṣọ tí a máa wọ torí ọ̀ṣọ́ àti aṣọ tá ìfojú òun náà ni aṣọ bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹni pé gbogbo ìmúra tó bá mú tó bá ti lásọ kẹta yẹn ọ̀válù òníláárí ọkùnrin wọṣọ dá obìnrin wọṣọ tó kan sára àmọ́kọ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní kò sóre lára aṣọ bẹ̀rù ọlọ́run ọba yẹn lèyẹn máa ń wọ̀ lásọ ìmí ìdẹ́yìn bá wọ́ ṣe fi tìyàn ẹ̀yẹ́ gbé mọ́tò dé ìsìn ọwọ́ sọ ọkọ̀ kan sára ọwọ́ ní bó ṣe wà ó lè ní o ẹ̀dàkùnta ní owó pẹ̀ kan ẹwà yẹn kò sì ní jẹ́wà mọ́ lójú wa torí pé kò wọ lìbáṣu kínní lìbáṣu tẹ́kọ̀ọ́ lìbáṣu tẹ́kọ̀ọ́ náà kọ́lọ́mọ́sà fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹbí ní gbogbo obìnrin wọn ò ní ká má sọ̀sọ́ àmọ́ tọ́jú ọkọ oṣù tọ́jú ọmọ kó o sì má di ọ̀sọ́ yìí ó bí ọ lọ́wọ́ láti sin ọlọ́run ọba rẹ ọlọ́run kan fún ọ lọ́pọ̀tunítì ní kì í ṣe pé torí ẹ̀ sọ la ṣe dá ọ àmọ́ ọlọ́run bùn ọ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kó lè bá àjẹsí ẹ rọrùn fún ọ. obìnrin mi ti ń gbádùn ilé ọkọ sí ẹ̀bùn tó mú wá láti ọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run fún un nínú ìyá ẹ̀ bọ́lọ́run ṣe sọ wára rẹ̀ tó ya fọ́tù ẹ̀ olóṣàbàbí tí wọ́n fi fẹ́ tí fi ń gbádùn sí i bàbá olówó kan lọ́kàn òwò ọjọ́ kan lọ́kàn ẹ̀dákun ẹ̀sọ́ ọmọ yín nìyẹn nígbà wo ni tí ń fẹ́ ní ààrẹ lọ́ba jù sílẹ̀ ọlá níbi bàbá olówó yẹn rí lára rẹ̀ tó fi sọ́ di ẹni débi ọ̀pọ̀ amọ́ tí yàwó jẹ mọ́ ta ló dá síbẹ̀ alá yàwó adá kó dúpẹ́ fọlọ́run kóhun náà mọ́ kírun kọ́ mọ́ sí lọ́hùn. àkàmù kashfil mar'ati zinataha ay awrataha nínú àwọn èèyàn èdè ẹ̀ka gbọ́yé lábẹ́ ẹ̀sìn wa àwa tá a jóbìnrin àwọn sisters àwa tí ajé bàbá ti ń tọ́mọ àwọn táwọn àbúrò wa lóbìnrin gbọ́dọ̀ wa torí ìdánilẹ́kọ̀ọ́ yìí kìí ṣe fáwọn obìnrin nìkan o fún gbogbo àwa tá à tọ́mọ obìnrin fáwọn eh, sisters wa àwọn màmá wa kálí máa pè wọ́n sákèsí alákọ̀ọ́kọ́ yẹ̀júsùn lè záwùjí àyíyára. من عورة امرأته المغلظة wọ́n ní òhò lára obìnrin ó nípọn jura wọn lọ èyí tó nípọn wọ́n ní ọ̀tọ̀ fún ọkọ láti rí òun náà ní abẹ́ rẹ̀ lẹ́yìn gbogbo ara rẹ̀ pátá lẹ́yìn abẹ́ kọ́ wá rò pé òun ti ṣe lọ. nínú àwọn ìdájọ́ tá a gbọ́dọ̀ mọ̀ ni ọ̀la yustafna minha wọn ò ní àyàfi lọ́kọ ò lè rí lára ìyàwó ẹ̀ wọn ò sọ pé àyàfi obìnrin sì gbọ́dọ̀ obìnrin sì lè wọ aṣọ tó bá wù ú lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tí ẹ̀ ní òhó rẹ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ rí gbogbo ẹ̀ ká wá pé wọ́n tún wọṣọ aṣọ bá wù wọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò sí àyàfi aṣọ nígbà tí ó sí àyàfi ibi tí ó gbọ́dọ̀ rí ní ara rẹ̀ ọlọ́run bá aláṣọ máa rúbọ̀tà ó ní hunna libasun lakum wa antum libasun lahunna 87 ọlọ́run bá ní. ẹ láwọn obìnrin yín àwọn lásọ ọ̀dàbúra yín ẹ̀yin náà lásọ ọ̀dàbúra àwọn náà ayé múta àtàlákùn ìgbádùn ni wọ́n fún yín ẹ máa gbádùn pẹ̀lú pé ẹ ń wò wọ́n ẹ máa gbádùn pẹ̀lú pé ẹ ń fọwọ́ kàn wọ́n ẹ ń bá wọn láṣepọ̀ ọkọ kò síbi tí ò lè rí lára yàwó ẹ gbogbo zina tó wà lára yàwó ẹ kò sí tí ò lè rí mbẹ al-awratu al-mukhaffafa ẹlẹ́ẹ̀kejì òun náà ni òhò tó jẹ́ èyí tó fúyẹ́ yazina allati yaraha al-ba'lu ma'a an-nisa wa ghayrihi alladhina dhakarahum Allahu fil ayati al-atiya wọ́n ní òhò eléyìí ó fúyẹ́ kìí ṣe èyí tí ó nípa èyí tó nípa yẹn ẹnìkankan ò lè rí kọ́dà àwọn ọmọ rẹ̀ tó ń tábà fún ó wá ti kúrò lọ́mọ kékeré tíntín ọmọ tó bá ti lè tábà fúnra rẹ̀ ó ní kó lè tábà fún rẹ̀ ó gbọ́dọ̀ máa wo abẹ́ ọmọ kékeré ọmọ tó ti gbọ́ torí ibò ọjẹ́ bàbẹ́ àbọ̀ ọjẹ́ ìyá ẹ̀ àfi tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan bóyá nǹkan kan ṣe ń bẹ̀ fẹ́ tírìtì ẹ̀ mẹ́díkálì. ibi tá à ń lọ ni pé àwọn kan bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n lè rí àlàáwúrá òhò náà ni o àmófúyẹ́ àlàáwúrá àlùmọ̀háfàfà òun náà ni irun erí obìnrin àwọn bẹ tí wọ́n lè rí nínú àwọn ẹ̀dá ọlọ́run wọ̀lẹ̀ ọdún wọ́n lè rí tiẹ̀ wọ̀lẹ̀ ọ̀nùk wọ́n lè rọrùn rẹ̀ wọ̀zìrà wọ́n lè rí ìgúnpá rẹ̀ àtàpá rẹ̀ wọ́n lè rí ojúgun rẹ̀ sísàlẹ̀ ojúgun sísàlẹ̀ wọ́n lè rí wọ́n lè rẹ́ṣẹ̀ rẹ̀ níbo ni ìdákọ́ sí ní ìdákọ́ oyé erukun wá sókè igbá àyàbáyì ẹ̀yìn wáyà mi dórúkún ọkọ ló ní tó dé pé bàbá rẹ̀ ń bẹ ní sitting room kọ wá wọṣọ ká máa rí rẹ kí dáàdi ọmọ sọ pé this is my daughter ọmọ tí ń ṣe o daughter yẹn ló ti bàlágà yẹn ọkọ rẹ̀ nìkan ló lé níbi tí ń fi hàn yẹn àwọn obìnrin ọjọ́ rẹ̀ rẹ̀ àbí ìyá àtàbùrò rẹ̀ lóbìnrin àwọn náà lè rí gbogbo bíta wí irun eré àtọrùn àbí àpadọwọ́ erukun bọ́ sí ẹsẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ lọ́kùnrin àwọn ẹ̀gbọ́n obìnrin yẹ wọ́n lè ṣe kí ni wọ́n lè rí báwọn obìnrin tọ́jẹ̀gbọ́n rẹ̀ náà lè ṣe lè rí àwọn sisters rẹ̀ lérí àwọn brothers rẹ̀ náà ṣe kíní wọ́n lérí bàbá rẹ̀ náà lérí àwọn ọ̀rẹ́ rẹ̀ lóbìnrin lè ṣe kíní wọ́n lérí ọlọ́run wa aláàpàṣẹ ní kọ́ra ọlọ́run ní àyà obìnrin alkhomor ibi tí àpótí obìnrin bá wọṣọ yóò níbi tí aṣọ ti bẹ̀rẹ̀ lọ́rùn rẹ̀ ni wọ́n pè ní juyub ni wọ́n pè ní kíni julub tóbìnrin bá wọṣọ báyìí sọrùn ṣẹ́rí ibi tí aṣọ dé yẹn ọlọ́mọba alápàṣẹ pé kọ́dà hómúrù bò ó hómúrù ni aṣọ ọ̀ràn yẹn ni torí ọlọ́run mọ̀ pé nínú tí máa ń dààmú àwọn ọkùnrin jù láyé òun náà ni ọyàn obìnrin torí pé nígbà tó wọṣọ tán tí ọba dà kan bò ó kí ni ọmọ hàn bẹ́ẹ̀ ọyàn ọmọ hàn ọlọ́run ọba ní wọ́n lè yẹ dèrè bùnà ọlọ́run ọba ẹmú ẹmú aṣọ ẹ fi sí ọrùn yín. ẹ hàn wọ́n lè iná sí iná ẹ wá fi ẹ̀ṣọ́ yìí yìí àwọn ẹ fi hàn. tí ọrùn rẹ̀ yẹn tí wọ́n ní kọ́ yẹn sí iná ni ọlọ́run bá ní ẹ fi hàn ẹ mọ́jọ wọn rí ilà lébùn ọ̀hún láti àfàwọn baálé yín nìkan ni wọ́n lè rí àwọn àbà ìhìn ọrùn yẹn ọrùn yẹn àwọn bàbá yín bàbá sísà òun náà lè fi kíni ó lè rí ọlọ́run wa ń kààbọ̀ ọlọ́run ní baálé ìbọ̀ọ́lù láti hìn jámù baálé ní ìbọ̀ọ́lù àwọn èdè yorùbá tí èdè lárúbáwá tó di yorùbá mọ́ wa lọ́wọ́ nìyẹn ọlọ́run àwọn baálé ni wọ́n gbọ́dọ̀ rí àwọn òhò tí a ṣàlàyé yìí ọlọ́run ọba ní àbá ibò ọ̀hún láti ní àbáwọn bàbá baálé wọn bàbá ọkọ ó di mélòó jẹmọ́ tàlálà kọ́kọ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì bàbá obìnrin bàbá sísá ẹlẹ́ẹ̀kẹta gan bàbá ọkọ bàbá ọkọ lè rí irun eré ẹ wọ́n bá lo nìkọ́ọ̀bù o lè rójú ẹ o lè rọrùn ẹ o lè rí apá rẹ ọwọ́ rẹ o sì lè rí ojúgun rẹ sísàlẹ̀ o lè rẹsẹ̀ rẹ torí gbogbo ẹ̀ pátá sí ìnà ni ọlọ́run wà láàyè bòtí ìnà sí ìnà tàwọn ọ̀nà wọn gbọ́dọ̀ ìbdá wọn gbọ́dọ̀ fi hàn ilà àlébọ̀ àwòlẹ̀tìhìn àfàwọn baálé wọn nìkan lẹ́yìn náà àwọn àbá ihin number two àwọn bàbá wọn bàbá sísítà àwọn àbá ibò ọ̀hún láti hin àbá àwọn bàbá baálé wọn bàbá ọkọ wọn ó di mélòó àwọn ìkọwà nihin àtàwọn búrọ́dà àwọn lọ́kùnrin àbúrò rẹ ọkùnrin ẹ̀gbọ́n rẹ ọkùnrin ó di mélòó ó di mẹ́rin àwọn ọba ní ìkọwà nihin àti àwọn ọmọ búrọ́dà rẹ lọ́kùnrin ẹ́. Eh? ọmọ bọ́dà ẹ̀ ọmọ bọ́dà sísà ṣé ká máa lo kọ́kọ́ lóba yìí ọ̀dà sísà Zainab àbí ọmọ bọ́dà sísà Zainab ọmọ tí bọ́dà rẹ̀ bí bóyá bọ́dà rẹ̀ tó kéré sí àbí tí ó jù lọ òun náà lè ṣe kíni ó lè rí bẹ́ẹ̀ àwòbá ní àkàwà àti hin àbáwọn ọmọ àwọn ọmọ sísà rẹ̀ sísà Zainab. sista sẹ́nẹ́bọ̀tọ̀ sista tiẹ̀ àwọn ọmọ tó bí wọ́n lè rí sẹ́nẹ́bù ṣé kìíní yìí ń dòkó báyìí tọ́ ọlọ́run níjọ́ dàrú o àwọn nìṣá ìhìn àbáwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin obìnrin lé àwọn ọrẹ àwọn obìnrin kiri yóò nìkan lẹ́nu okò lérí obìnrin kiri yóò nà àwọn afá kan wọ́n ní kó gbé aṣọ wọ̀ kọ́mọ̀ máa lọ lè ròyìn rẹ̀ ní níta àwọn kan sì ní kò sí tó burú bẹ́ẹ̀ pé àwọn obìnrin tí wọ́n jẹ́ kiri wọ́n máa wá bá àwọn ìyàwó ànábì nínú ilé báyọ̀ wọ́n fẹ́ gba nǹkan àbí wọ́n fẹ́ béèrè kankan tí wọ́n sì wà bẹ́ẹ̀ tọ́ àlàkúlé táwa ti di pé àwọn tí ẹnu wọn ó bò àlejò wọn rí i àwọn obìnrin ọlọ́run sáà ní àwọn obìnrin obìnrin lérí obìnrin ẹgbẹ́ ẹ̀ ní ìṣesí tá a sọ yìí ó ní sá ìhìnnà ó ní mélòó jama ó ní méje àwọn máa màlàkẹ́sí ayé máa àbáwọn ẹrú obìnrin lẹ́rú nígbà tí wọ́n máa ń sin ẹrú lásìkò ànábìyà ẹrú òun náà lẹ́rú ẹ̀ ẹrú ẹ lérí àbáwọn tó jẹ́ pé mina rijal àwọn ọkùnrin kan tó jẹ́ pé kò sí ọtí tẹ̀wọ́n lọ́dà kò sí sáwà lára wọn wọ́n wá bí àwọn ọmọ tí wọ́n bá yàn ṣiṣẹ́ tí ò sí sáwà ní olùlẹ̀ eriba kò sí ẹja sọ pé ọkùnrin tí abẹ́ ti kú <laughs> fínfín ó sì wáyé kò ronú ìyàwó rí láyé tọ́wọ́ jẹ́ tábìlì tí wọ́n bá ń lọ àwọn yẹn ni wọ́n máa bá wọn mẹ́rù wọ́n bá wọn dáná ọtí ọlọ́wọ́ bá ní awitefuli lẹ́rí lámúyẹ̀dọ̀ haru alẹ́ àwòrán ti nìsa àbáwọn ọmọ kéékèèké táwọn òṣèlú ti dá òhò obìnrin mà ọmọ tó ń pè bẹ́ẹ̀ òtí nílẹ̀ àkáyè kan máa pé eléyìí fáyín jẹ́ eléyìí lọ. ẹyin òhò lọ́wọ́ yìí wọn mọ̀ yàtọ̀ láàrin yẹn wọ́sọ àtẹ̀yìn òsè kínní àtẹ̀yìn ọ̀wọ́sọ ọlọ́run láwọn eléyìí ó di mélòó jọmọ́ ó di mẹ́wàá tọ̀ mẹ́wàá yẹn ìlọ ló kílẹ̀ nínú sọ́rọ́tù nọ́ọ̀rù àmọ́ hadisi tún gbé àwọn míì wá láfi ní kòrán nílọ papọ̀ fi dáàdì kàlà ám wọ́n ní àbúrò bàbá rẹ̀ àbúrò bàbá ẹ̀ lọ́kùnrin ó ti òun náà lè ṣe kí ni ó lè rí sista Zainab nípò tó wà yìí nítorí pé àbúrò bàbá ẹ ní ipò bàbá ẹ ló ṣe kí ni lọ́wọ́ àbúrò bàbá rẹ ni tọ́ kìí sàbúrò bàbá ọkọ o kìí sàbúrò bàbá kiri àbọ̀ ọkọ àbúrò bàbá ti tiẹ̀ àbúrò bàbá Zainab ee àbúrò bàbá Zainab ní ẹjáwí alimọ̀bítà lọ ọkọ ẹ̀ wàlhálì àbí àbúrò ìyá tó bí Zainab lọ́kùnrin òun náà lérí àbúrò ìyá ẹ̀. torí àwọn méjèèjì wọ́n wà nípò bàbá ya ìyá fún lẹ́yìn náà a mìnà a tó bá mú ọyàn lọ́dọ̀ ìyá kan bóyá ìyá rẹ̀ kú kéke ọwọ́ mú ọyàn níbì kan òun àtọmọtẹ́jọ mú ọyàn níbẹ̀ yẹn òun àtọmọ yẹn wọ́n lè ra wọn nípò yẹn ọmọ rẹ̀ ọmọ yẹn ọkùnrin ó lè rí sinasẹ́ níbù tọ́wà yìí ipò wo ni jama ọrùn pẹ̀lú eré apá pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ tó ojúgun dé ẹsẹ̀ adójú bọ́ba lónìí kọ́ọ̀bù ó lè rí ti arákùnrin kan ẹjọ́ múyàn ní ọ̀dọ̀ ìyá kan náà a kà yín sí pé ọmọ ìyá kan náà ní méjèèjì lẹ́yìn náà ọkọ ọmọ rẹ̀ Zainabu ti bímọ àbí. ọmọ rẹ̀ ó wá fẹ́ arákùnrin ọkọ ọmọ rẹ̀ o ó lè rí bí ìyá ìyàwó rẹ̀ bá ń lo nìkan ọ̀bùtọ́ bá ti fi ọmọ rẹ̀ kọ́mọ síjú lógun fún ìyá ìyàwó rẹ̀ <laughs> ti o ti kíni o ti lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe ojú ẹ̀ tí wọ́n bá jẹun díẹ̀ lónìí kọ́ gbogbo àwọn bí tá a sọ yẹn ọkọ ọmọ Zainab ẹ̀ o lè rojú Zainab lẹ́yìn náà wa zawju al-um ọkọ ìyá ẹni bàbá yín àti ìyá yín wọ́n bí wọ́n bí Zainab àbí Zainab àti ìyá rẹ̀ wọ́n á lè fẹ́ ọkọ mi lẹ́yìn ìgbà tí wọ́n kọ bàbá wọn lẹ̀ àbí bàbá wọn kú ó yé ọkọ mi tí wọ́n fẹ́ ìyá ìyá ọkọ tani ọmọ jẹ́ ọkọ ìyá Zainab ọkọ ìyá Zainab ló lójú Zainab tọ́lọ́kọ̀ ìyá ẹni ipò ipò ìyá ẹni ipò bàbá ẹni ló ṣe kí ni lọ́wọ́ àmọ́ kìí ṣe bàbá ẹ̀ èyí ní tó ti bá aláṣepọ̀ ni o ṣe rí kó tó di pé ó fẹ́ ìyá òun kò lè rí ẹ̀hẹ́ ibi tá a wí lára ọmọ o nítorí pé àwọn méjèèjì ará àta ni wọ́n jẹ́ sígbà wọn àwọn tó báyìí ti lè báyà lásìkò báyìí tó ṣe ákìlù nìkan àtọ́ báyà lásìkò báyìí tó ó lè rí ọmọ tí arábìnrin yẹn gbé wá ẹgbọ́mìyé ọkọ ọkọ kejì tó fẹ́ yà Zainab tó bá ti lè bá ìyá Zainab lásìkò tó sá ákìdù ó lè rí kíni ó lè rí Zainab láwọn ipò táwì tó àwọn sísá ń sin mistake gan o ìyá rẹ̀ ti lọ́kọ̀ mi ọ wá lọlẹ̀ wù yẹ lọ́ba sí jùtì ọkọ ìyá ìyá yẹn ti fẹ́ arákùnrin yìí arákùnrin yẹn wọ́n lẹ́tọ̀ọ́ láti rojú ẹ̀ wọ́n náà láti ṣe ojú kò sí wàhálà mẹ́. now nínú àwọn tí eh, mùláhàzọ àwọn eh, mùláhàzọ kan wọ́n bẹ láàrin yẹn gbogbo àwọn tá a ní wọ́n lè rí àlàáwúrátù àlùmọ̀háfàfà yìí àwúrà tí kò nípọn pé ta kàálẹ̀ nakedness nakedness náà ni àmọ́ kò nípọn àwọn tá a kàálẹ̀ yìí wọ́n lè rí wọ́n ní àmọ́ o eh, kìí ṣe kí Zainab ọmọ wa wọ aṣọ tó há ìgbé ebi ẹ̀gbọ́n òun ni ṣe bí àbúrò tòun ni ebi ọ̀nkù tòun ni ọ̀yàn wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ìbàdí dúró lọ́tọ̀ọ̀tọ̀ onírọ̀ o ọ̀gbọ̀dọ̀ wọ orú ẹ o ńdọ̀ ni ẹ asọ́nu lé ni ẹ o ẹ bó ṣe wà yẹn kọ́sẹ̀ òun ni ìbí kọ́sẹ̀ ni lọ́wọ́ wọ́sọ ní ìdájọ́ yẹn ń bẹ́ ń ta àárín ìdodo rẹ nọ ẹ̀dá dì mí ni ẹ̀hẹ́n ọwọ́ wọn ní ká torí pé ọfẹ́ gbójẹ fún dádì ẹ̀ àwọn rí tán ẹ haram ìbáwọn ọ̀rẹ́ mi ni obìnrin mi wọ páyì sínú ilé ó ní ìbáwọn ọ̀rẹ́ mi ládé dògún náà haram lórí ìbáwọn ọ̀rẹ́ mi ni ebi ebi yọ ebi yọ ọkọ ọmọ mi ebi olọfẹ ọmọ mi ìyá ti wọ bọ́sà ìyá ó dé dògún ọkọ ọmọ rẹ̀ ń rẹ̀ jù báyìí ó ní àfáwọ́ bíi. ó dé bẹ́ẹ̀ lè kà fún wa pé o lè rí mi náà ẹ̀yìn àwọn ipò tó wà yẹn kọ́ wọ́n ti kọjá irú sókè nínú yàrá rẹ̀ indoor nìyẹn wọ́n àtọ́kọ́ ẹ tó bá lọ́kọ̀ wọ́n nìkan lọ́wọ́ dáadé fún ẹ. sísà sísà bá wọ jíǹsì jíǹsì lọ́ba lọ́ba gbogbo ara wa dúró lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ ẹ dádì ọkọ ọmọ mi ló wà nílé ọkọ ọmọ mi tòun ló wà nílé là gbogbo àwọn nǹkan yẹn padà bó jẹ́ wà àtẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ tó bá ti kọjá ààlà ó lè padà líìdì sí azina tẹ́ẹ̀rí bàbá ti ń bá ọmọ ìyàwó ẹ̀sùn nígbà tó ọmọ rẹ ti múra kí ìmúra ọwọ́ aṣọ tó kún jàdàbí àtọ́fẹ̀ tí ò tí ò transparent lọ́dọ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ gan ọgbọ́dọ̀ wọ́ṣọ tó transparent kó ní ìbáwọn obìnrin lọ́wọ́ nulẹ̀ wọ́n ní búra rẹ̀ wọ́n rí ọyàn rẹ̀ wọ́n ní torí pé obìnrin ni obìnrin máa ní nǹkan mi tójú ọwọ́ ọ̀tá ìjà ni ó sì bà nǹkan náà jẹ́ ọ̀sùn tó lọ́la sọ̀rọ̀ ojú àmì ojú bà nǹkan jẹ́ o wọ́n lójú fasọ ya sọ̀tẹ̀ kọ́kọ́ ojú fara ya wáwò tó tó tó tó wáwò tó rí báyìí tó ní máa ń ṣe ara tó wàrákàlà ah, eh, eh, ó sì gbé àárẹ̀ ó lè jẹ́ ara èèyàn wà bẹ̀ títí tẹ́mi ó fi bọ́. nídìí bẹ́ẹ̀ àwọn tá a dárúkọ yìí wọ́n ní wọ́n lè rí àwọn ibi tá a sọ yẹn. يجوز للمرأة أن تخلع حجابها ونقابها أمام المذكورين gbogbo àwọn tá a dárúkọ yẹn obìnrin ó lè wà nínú khimaru ẹ̀ ó sì lè wọ jàlábíà tọ́jẹ́ pé aṣọ ìró àti bùbá skirt and blouse gan oníròyìn tẹ̀yìn lè wọ̀ èmi mẹ́tọ́ jẹ́ pé yọ ha mọ́ra pánpán no kódà yóò ní maharamu ní maharamu maharamu rẹ ní lóòótọ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ máa yọra lẹ̀ báyìí níwájú maharamu rẹ ẹ̀sùn ọgbà wà láàyè àdébí tó sọ fún wa pé àwọn ọmọ wa tá a bí wípé tó bá ti pọ́ ọmọdún méje ká ní ká máa kírun tó ti pọ́ ọmọdún mẹ́wàá ká máa ṣe kí ni ká máa nà wọ́n tí wọ́n bá kírun tó kí ló dé kásí lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́rẹ̀ kú fílmù dọ́jẹ̀ bẹ́yìn náà hùn fílmù dọ́jẹ̀ anábì ni ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni àbí sábà ti gbọ́mọdún mẹ́wàá ẹ̀ẹ́dẹ́ wọn máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tó ń tẹ̀ gbọ́mọdún mẹ́wàá gan ẹ̀rì tó máa lọ́sẹ̀ mara wọn ẹ máa fa ẹ bá jí lóru ẹ fẹsẹ̀ dájú di ẹ fa òun síbi èyí tí yàrá ò bá pọ̀ ẹ gbèsè gbẹ̀yìn lọ́hùn gbàdẹ́rì jí tẹ́rì ta dúkọ́ lẹ́yìn mi ọgbọ̀n ó ti tún yí lọ́bẹ̀ tí wọ́n lọ́sẹ̀ mara wọn nípa Ibrahim àti Kàfáyà nígbà wọn ti bọ́mọ ọdún mẹ́wàá nísìnyí gan láti mọ ìyàwó wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n ti di pé wọ́n ti wọ ọdún mẹ́wàá kọ́lọ́nkọ́ mọ́ta gbà wá láàyè mọ́ fún wa nílé tọ́ ha lọ́mọ fún wa nílé tọ́ ha ilé tọ́ ha ò da inú ìdààmú ayé ni ìkàlùkù ní ara tiẹ̀ kéwà àti ìyàwó rẹ̀ kẹ́kẹ́ máa gbádùn ara yín wọ́n máa wọ̀ ọ́ kán pé tí wọ́n ti sọ àbí wò sùn ẹ máa lọ lè chẹ́kì wọn nu yàrá ẹ máa lè chẹ́kì wọn ẹ máa lọ lè wò wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí ọlọ́run ka àwọn mẹ́wàá nínú sọ́lọ́tò nóòrò àbí àwọn tí mo kà yín náà òun náà wá látara àdìsí òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam. tó lámúyẹ́rì kò lè fìlìmọ̀hàràmíyá wọ́n ní kámọ́lọ̀ lè ṣe mistake yìí pé ah àwọn lẹ́yìn náà ẹbí ni wọ́n ẹbí ni wọ́n ẹbí ni wọ́n àwọn náà ti wọnú maharamiya maharam làwọn náà akuzawj àbúrò ọkọ ìpè àbúrò ọkọ mi nìyà àbúrò ọkọ arábìnrin ìyá kò wọ dùkú ní alẹ́ nìfà arábìnrin ọdọwọ yẹn máa wọlé pa àwọn obìnrin afara ètò mọ̀lẹ́hàmúwa àwọn sọ ábà ní àbúrò ọkọ ńkọ́ sóhun lè wọlé pẹ̀lú obìnrin wa tọkàn já wọlé lọ lè báyàwó wa nulẹ̀ arábìnrin kò rí bẹ́ẹ̀ alhamu walmaut àwọn àbúrò yìí gangan almaut. الموت. tí wọ́n gbé kan ní mout òṣèlú tí ò ní sá bẹ́ẹ̀ ṣe gbé ara yín sá fún kú bẹ́ẹ̀ náà nìkan gbé ìyàwó yín sá fún àwọn àbúrò yín lọ́kùnrin àtàwọn ẹ̀gbọ́n yín lọ́kùnrin wọ́n sẹ̀sìn gbà débẹ̀ wọ́n sọ okùn ebi débẹ̀ ẹ̀gbọ́n bọ́dà ẹ̀ lè wọlé ó dìgbà tí bá dé o yàrá kékeré kan tó wà dábàá wọlé yìí ẹ̀wà ń bẹ̀ náà tí bá ti dé á lè wá wọnú sitting room tó náà bá ti gbàgbọ́ yé yóò ní òun kàn ṣe ẹ̀ ní dọ́dọ̀ ìyàwó rẹ̀ dépò tí ọmọ wa sọ fún pé gbọ́dẹ̀ wà. àbúrò ọkọ ò sí mẹ́rùn amu zawj ọ̀nkù ọkọ àbúrò bàbá ọkọ <laughs> kò sí mẹ́rùn àbúrò bàbá ti tiẹ̀ ló ti kiri lọ́wọ́ ń bẹ̀ halu àbúrò ìyá ọkọ kò sí mẹ́rùn àbúrò ìyá ta lọ́wọ́ ń àbúrò ìyá ti Zainab àbúrò ìyá àti tiẹ̀ lọ́wọ́ ń bẹ̀ lání ó lè rí zawj ukhtiha ọkọ sísá ẹ̀ ẹ̀rọ àwọn èèyàn wọ́n jòkó báyìí yóò ba sísá ẹ̀ lọ́wọ́ yóò tó bọ ọkọ sísá ẹ̀ lọ́wọ́ yóò ní ibi ọkọ àbúrò náà no kò lè fọwọ́ kan o lórí bó ṣe wáyé sìn ìwọ náà ni ló di lọ́wọ́ tó bá kú sí àbọ̀ kọ́lẹ̀ ó lè fẹ́rẹ́ àmọ́ àwọn àtàkà lẹ́ẹ̀kan àwọn yẹn kò sí ó lè fẹ́ra wọn yóò àbúrò bàbá ẹ̀ àbúrò ìyá ẹ̀ náà. ọkọ sísítà ọkọ sísítà Zainab Zainab wà sísítà ẹ̀ Kàfáyà àbí ọkọ Kàfáyà kò gbọ́dọ̀ rí Zainab ní ipò tá ni. ipò tá ịbụ na amị ibùn ammi zawjiha ọmọ ọkụ ọkọ rẹ̀ ọmọ ọkụ ọkọ ẹ̀ ẹ ọ̀nkù ọkọ ọ̀hún oníkọ́mọ rẹ̀ kọ́mọ agbọ́dọ̀ wa sẹ́mi pé ọkụ yẹn jẹ́ bàbá fún ọ wà nípò bàbá fún ọkọ tó ọmọ rẹ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tó wá fi lélẹ̀ tó ní kọ́ ọmọ gbọ́dọ̀ yín yẹn kò gbọ́dọ̀ rí ìyàwó yín ní ipò tá a fi kíni ipò tá a wí ó gbọ́dọ̀ ríbi kankan lára rẹ̀ gbọ́dọ̀ ríbi kankan Eh, dádì ẹ ló lè rí ọ nípò tọ́ wa yẹn ọ̀rẹ́ dádì ò lè ṣe kí ni eh, ẹ sọ fún dádì ẹ sọ fún ọ̀rẹ́ yìí dádì ẹ ní mò ń bọ̀ ọ lè gbé nìkan bẹ̀ àbí kó gbé yàrá bẹ̀ ọ yọ̀ọ́sẹ̀ wàá dá ọ lóhùn sọ̀díkù sọ́ọ́ jí ha ọ̀rẹ́ ọkọ sẹ́mọ̀ pé nígbà míì ọ̀rẹ́ ọkọ gbà mí yóò ti di family friend tọ́jà gbogbo tí wọ́n ṣẹlẹ̀ nínú ilé wọn pátá ọ̀rẹ́ ọkọ yẹn lọ́kọ̀ ṣe kí ni ni wọ́n kọ́kọ́ pè ẹ eh, ó ní contribution nínú life yín nínú ìdílé yín ẹ ẹ ti di family friend ẹ máa ṣe ájò yín bíi kórí ẹ àwọn peter awi kọ o ọ̀rẹ́ ọkọ oye ibi tẹ́sán bá ti bàjẹ́ ni ó pe ọkọ pé ó ti wà lọ́dọ̀ ìyàwó ẹ o kódà mo ṣe wà yín sí o ti fún mi ní mìíràn mo ṣe wà sí mo ti ń jáde ẹ bá mi kí o gbà ló máa dé àwọn ti ń gbádùn mi o òpó onítọ̀hún náà mọ̀ ní bá mi tọ́jú ọ̀rẹ́ mi o. láàbí ní kẹ́ wá ṣe súnà kẹ́ ko. kó súnà là ń yìí àìmáyé àìmáyé àìmáyé ọ̀rẹ́ ọkọ tí ó máa mú ìyàwó ọ̀rẹ́ mọ́lẹ̀ ibi tí wọ́n bá wọn parí ibẹ̀ náà ni ó ti máa mọ mọ́lẹ̀ ọlọ́mọsá sọ wà níbi aburú bẹ́ẹ̀ àì ti tìjú ọ̀rẹ́ ọkọ ká wá pé ẹ wọlé tí wọ́n àwọn náà ọjáde o gbà ó lẹ padà bọ o àbí bẹ́ẹ̀ sì kan bẹ̀lẹ́ gbẹ̀bẹ̀ yẹ ẹ̀wà ń náà tí wọ́n ti dé màá ní ká pè wọ́n náà gbọ́dọ̀ gbọ́ wọ́n ní gbogbo àwọn tá a kà àti gbogbo àwọn ẹ̀dá tó kù lé ayé ipò kan náà wọ́n ṣe kí ni ni wọ́n wà sí Zainab o àwọn yìí ti ń dàrú tó mọ̀ yẹn àti gbogbo àwọn tó tún kù náà bricklayer wọ́n ní ipò kan náà wọ́n ń segin wọ́n wà o kò sí àtọ̀ láàrin àbúrò rẹ lọ́kùnrin àti ayọ́bẹ̀dà wọ́n pe ẹbí ni wá ẹbí ni wá lọ́dọ̀ ìyàwó rẹ ẹbí ni ìyẹn kílíà àmọ́ lọ́dọ̀ ìyàwó kò àtọ̀ láàrin wọ́n ní ẹ̀sìn ọgbà wá láàyè kí àwọn ará àtàtà sọ yìí kí wọ́n wá rí ara ìyàwó rẹ àbí kí wọ́n rí ẹ̀sọ́ tó fi sára lábẹ́ ṣẹ̀rẹ́ Islam wọ́n gbọ́dọ̀ rí ara rẹ̀ wọn ò sì gbọ́dọ̀ rí ẹ̀gbà tó fi sọ́wọ́ wọn gbọ́dọ̀ rí chain tó fi sọ́rùn wọn gbọ́dọ̀ rí lẹ̀kẹ̀ tó fi ṣẹ̀ṣẹ̀ wọn gbọ́dọ̀ rí paint tí tọ́lẹ̀ make up gbọ́dọ̀ rí wọn gbọ́dọ̀ rí ẹnìkì tó fi símú obìnrin tí ó bá lo nìkọ́ọ̀mù oyé kò gbọ́dọ̀ fi ẹni gìsí mú jáde haramu ni zina ni ọlọ́ni wàlá yòbù dínà zina taun ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yẹn ẹ̀ gbọ́dọ̀ fi hàn ilà àlebù ọ̀hún láti hin àfàwọn bàbá yín àtàwọn mẹ́wàá àwọn mẹ́sàn-án tó kù àwọn ọkọ yín àti bàbá yín tọ́wọ́ ti bọ́ jáde síta àbábùrú ọkọ fẹ́ wọlé ọyọ ẹ̀ríngì tó ṣe kí ni ọyọ

ọba ti mọ̀ pé ọfẹ́ máa lẹ́jú ọfẹ́ máa mọ pé eh, mo fẹ́ pé tọ́ba ti mọ̀ pé ọfẹ́ máa kojú tọ́ba ti mọ̀ pé ọfẹ́ máa mékọ̀p ọmọ lò ní kọ́p ọgbọ́dọ̀ tọ́tì omìkan ra parí kẹ́ wá ní wọ́n jáde ẹ àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ń ṣẹ̀sìn ká ọlọ́ni wàlá yubudina ẹ má fi hàn àwọn ní ẹ wá wo gbọ́dọ̀ lómi ètò gbèsè internet gbogbo ẹ̀ náà àjẹbọ rẹ̀ ń bọ̀ àgbákò tí ọlọ́run fẹ́ kórí tó fi ní wàhálà yòbù dínà zina tàwọn náà yẹn yọ padà rí. ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa tó ọlọ́run bá aláwa ń bá àwọn obìnrin wí tí àwọn ará àtàbá fẹ́ wọlé àbá àwọn obìnrin yẹn wọ́n fẹ́ jáde síta wọ́n ní bùkátà sọ́lọ́hún ní kámọ́ sí kínní kámọ́ jáde ọlọ́run wà kọ́dùnà fún ibùyó tó kùn ọlọ́run ẹ̀yin obìnrin ẹgbẹ́rẹ́ jòkó ilé ilé ni ọ́fíìsì obìnrin wàlá tí nǹkan bá ti tó àmì nǹkan bá dàrú ní mọ́bìnrin jáde o ọlọ́run ẹ jòkó nínú ilé wàlá tabarajina tabarujọ ìjà ìlìyàtì alùlà tẹ́bà ṣe wàá jáde kápẹ́ ẹ fẹ́ jáde kásẹ̀ pé ẹ ní bùkátà láti jáde ẹ má mọ̀ ẹ má ṣìrà álẹ̀ ibẹ̀ ṣe ṣìrà álẹ̀ tẹ́lẹ̀ kí ìsìlámù tó dé kì í ṣe pé wọn ò sọ́gbà yẹn náà o. wọ́n wọsọ o ya jàhìlì ìtọ́lọ́run ní fásitì ayà ni pé ẹ má múra ní múra tàbí màkàn tíjọ́ kìíní àná òun náà ni pé wọ́n wọ́sọ ya kò ní rọ́yìn wọn o àmọ́ a rí ọrùn wọn a máa rí ẹ̀ríngì wọn a máa rí chain sọ́rùn rí irun wọn a máa rẹ́sẹ̀ wọn ọlọ́run ní ẹ má múra báyẹn má o ẹ jáde pẹ̀lú kíni wàlẹ̀ yẹ̀dọ̀rọ̀bùnà bí kọ́mọ̀rò hinna àlá jùyọ̀bì hinna ọlọ́run ní ẹ̀fìn kan kọ́fà òkè aṣọ tẹ wọ̀ lókè ọ̀yàn yín ẹ má fọyàn dá fìtínà lẹ̀. nínú nǹkan tí máa ń disturb ọkùnrin láyé òun náà ni kọkùnrin orí ọyàn obìnrin bóyá orí fètèdè àbórí lábẹ́ aṣọ àbórí bó ṣe máa bó ṣe tó tóbìnrin bá ti jáde tá a mọ sáìsọ yẹn àwọn ọmọ èṣù tí ṣètá gbé jáde tí wọ́n ń da ayérú náà yẹn nìyẹn ìrẹ̀lẹ̀ ìbànkan jẹ́ kò lè wọ ọ́fíìsì kí ẹmúdi ọmọ wí kan mi kò lè wà àdúgbò kankan wọn àdúgbò yẹn ọmọ dára yóò dára sí rẹ lọ́rùn yóò tó dára sí àwọn èèyàn lọ́rùn wọ́n wá kọ sípò ẹni tí ń bayé jẹ́ ẹni tí ń dayé rú torí tó gbé jáde yẹn ipa àwọn ọkùnrin ọ̀ka tí wọ́n bá ti rí i wọn ní ma tí wọ́n ń ṣe mọ́. kọlọmọsá ìmú wa dúró kọsànù wa aláya alámọdé kálakọ wà latiful khabir sọlọ wọn ma wà dúró wa lọ ọlọ́run wà lè yẹdẹrẹ bùnà lè yẹdẹrẹ bùnà ọlọ́run bá ní asẹni o jìbìrì ló fi rán ibi kọsọ fún àwọn obìnrin lè yẹdẹrẹ bùnà kí wọn dàbò ẹ bìkọ́mọ́rì ìnà aṣọ aláàdúyúbìhìn na òkè ọrùn òkè ọrùn wọn kí wọ́n daṣọ bò ó àyà wa nínú alukur'an ọlọ́run wa pàṣẹ ajẹ́ pé himaru ẹ ilà akọ́ṣe kínni ilà akọ́kọ́ lò lẹ́yìn náà a sì wá lo jẹ̀lìbáàbù àwọn ti wá gbé iṣẹ́ làwọn lè ní àwọn gbé jẹ̀lìbáàbù ní himaru himaru ní aṣọ pépélé tó fi bo orí rẹ̀ mọ́ ọrùn àwọn afáà tí wọ́n ní kálọ̀ nìkọ́ bọ̀ ọ̀ranyàn ni wọ́n ní aṣọ tó fi bojú rẹ̀ mọ́ ọrùn ni wọ́n gbé ní khimar. ọlọ́wọ́n bá ní yá ayyuhan nabi mo pẹ̀lẹ́ Muhammad kul li azwajik ẹ eh, bá mi sọ ọlọ́run rán jìbìrì lù sí yín ẹ̀yin ìyàwó ànábì ẹ̀gbọ́n wọn tóbi lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́ tó rán jìbìrìlù sí àwọn obìnrin ìpè bá mi sọ fáwọn obìnrin tani wọ́n rán Muhammad kúlì bá mi sọ pé lè azwajik ẹ̀yin ìyàwó mi wà banatik bá mi sọ fáwọn ọmọ rẹ obìnrin banat rẹ tí wọ́n ti bàlágà banat wa ilmu mu'minin àtàwọn ìyàwó gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó wà láyé. àṣírí òní tú o tọ́ ọba ti lẹ́tà tọ́lọ̀ nǹkan ṣe ọ̀yìn tọ́ ọba ti yẹ kọ́ ọ máa lo ń bẹ̀ àṣírí ẹ ti tú ọ jẹ kàbámà ọ pọnmi sínú ọ dààmú ìyàwó rẹ ọmọ rẹ obìnrin ọlọ́run ránṣẹ́ sí wọn ìyàwó olùgbàgbọ́ òdodo tí wò olùgbàgbọ́ òdodo kírun rẹ ọlọ́run ọba ìwọ Muhammad bá mi sọ fún wọn yìí pé èmi ọlọ́run sọ pé ẹ kí wọ́n máa ṣe ìdìnnà kí wọ́n máa lo jàlùbábà látòkè délẹ̀ tó ìtọ́lọ́run sọ̀rọ̀ yìí o jàlùbábà ní jàlàbíbì one thirty three verse fifty nine àti wí gbogbo yẹn ti ha àmọ́ ó kú lílò ìyàwó rẹ̀ ló jalbab ọ̀nsẹ̀lọ́n òun tí ó lò náà ńsẹ̀lọ́n áàfù jalbab ẹ̀jẹ̀ ńsẹ̀lọ́n áàfù kọ́lọ̀ ni ẹ lò kí lọ́lọ́ ní ká lò fúlù ẹ àwọn náà sá gbìyànjú wọn gbìyànjú ntọ́lọ̀ ni ó wọ̀ kówọ̀ lẹ́tọ̀ ló gbìyànjú nígbà bá lọ áàfù zina nkárá tọ́wọ̀ ni zina léṣù tọ́wọ̀ ni zina skẹ́ẹ̀tì tọ́wọ̀ ni zina aṣọ ara tọ́wọ̀ yìí sí náà jàlùbáàbù yìí sí náà wọ́n fi hàn jàlùbáàbù bó sí náà ni ọlọ́run ṣe wà láàyè ibùdí náà sí náà táwọn ẹ̀ wọ́n fi sí náà hàn àwọn ní of course àwọn náà sáà lẹ̀ tó àmọ́ bọ́ bẹ́ẹ̀ lọ́nà ni àmọ́ bọ́ bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ò tí ì lo jàlùbáàbù ọlọ́ni wàlá yóò bùdí iná sínú ta unna ilà máa zọ́hara mini ha sẹ́rí àyà yẹn àwọn sàhábà àtàwọn àfà wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ o àwọn kan ní jẹ̀lìbáàbù yẹn ó máa bo gbogbo ara pátápátá tí ò ní síbi kan tó yọ ọ́ ń bẹ̀ ọlọ́wọ́ mọ́sà síyàwó mi bẹ́ẹ̀ àtàwọn ọmọ tèmi o wọ́n náà ṣàdúrà bẹ́ẹ̀ nǹkan kan ò ní hàn bẹ́ẹ̀ wọ́n bá jẹ̀lìbáàbù tó bá yóò gbé nìkan bọ̀ ẹ̀ lẹ́ni wọ́n ló torí pé àwọn ìyàwó ànábì wọ́n lò nìkọ́ọ̀bù àbí wọn lò wọ́n lò nìkọ́ọ̀bù ẹ̀ tó nìkọ́ọ̀bù yẹn pẹ̀lú jẹ̀lbáàbù yẹn náà ní ń jẹ́ tọ́lọ̀ ní kí wọ́n ṣe kí ni tọ́lọ̀ ní kí wọ́n lò nítorí pé ànábì ní ó pàtísì bí àyà Kùránì bá ṣe sọ tálùkù àyè máa ń ẹsẹ̀ kàmá yìí ànábì ní ó pàtísì fún wa onígbà tí àyà jẹ̀lbáàbù sọ kalẹ̀ bóòlù nígbà wá dọ́dọ̀ wọn ni sáà ilmọ̀mìnì tọ́ ìbẹ̀lẹ̀ àti wọn rí jalbab without niqab àwọn afa kan abdulabdul abbas ó ní wàlá ibùdí náà sínú ta ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run bá ní ẹgbọ́dọ̀ fẹ́ sọ yín hàn gbogbo ara yín ẹgbọ́dọ̀ fẹ́ kankan hàn bẹ́ẹ̀ àtàwọn ẹ̀sọ́ tẹ́ fi sára ilà màdọ́ haramínihà àfẹ̀yìntọ́ hàn níbẹ̀ wọ́n ní ojú àtọwọ́ lẹ́yìn méjèèjì ibi kankan ò gbọ́dọ̀ hàn mọ́ ọ̀ràn yẹn ni kò bu ẹsẹ̀ jàlibaba yẹn yóò balẹ̀ dẹ́dẹ́ Abúlé Abúlé masoud àwọn ní ilà máa zọ hara ha èyí tó hàn nínú zina yẹn òun náà nígbà tó ń lọ pẹ̀lú full jelibab atẹ́gùn wa gbé aṣọ atẹ́gùn gbé aṣọ jelibab àwa rí lẹ́sì ó tún bò padà atẹ́gùn tún bò ha. wọ́n ní túmọ̀ rẹ̀ ni ẹ̀ ọmọ ìyá mi wọ́n ní ká bu ẹsẹ̀ pé ọ̀ràn yẹn ní ká bu ẹsẹ̀ nínú ẹsẹ̀ àtọ́jú gbogbo àfa lọ́pàá náà bọ̀ pé ọ̀ràn yẹn ní kóbìnrin bu ẹsẹ̀ nínú ẹsẹ̀ àtọ́jú èwo ni ó attractive jù ọ̀fẹ́ fẹ́ yàwó sì yín sí ẹsẹ̀ rẹ̀ lónìí kan náà sọ ní àbọ̀ ọ̀fẹ́ lójú ẹ̀ ọlọ́mọsá jẹ́ ọlọ́run báwọn yàwó wa adébí ni á di àjòjì tí ọba dáwọ́ gbẹ̀yìn ayé ẹ̀sìn gidi yóò di àjòjì àwọn wọlé àwọn tí wọ́n wà nínú àjòjì ń sìn àwọn ìyá wa ń jẹ̀lú báàbù nìkan fún yín náà ni gbogbo àwọn tí wọ́n ti ń lò ọlọ́mọ tí wọ́n bọ́ ọlẹ̀ àwọn tí wọ́n ti mọ̀ lò kọ́lọ́mọ tí àti ọlọ́run fáwọn náà kò ní ọmọ lówó kò ní ọmọ <laughs> kàwé <laughs> kò ní ọmọ jẹ gbogbo tó fẹ́ jẹ́ lé kò ní ọmọ jẹ ẹ yunifásitì lákà lamẹ́ríkà láìpẹ́ yìí ẹnìkan pósìtì kìnìyàn sí mi gbogbo àwọ̀dù tó wà yunifásitì yẹn sísà tó lo jẹ̀lú báàbù tó lo nìkan ọ̀bùn ó sì bà gbogbo àwọn obìnrin lọ́wọ́ tọ́jú àwọn ọ̀gá rẹ̀ nígbà dọ́dọ̀ àwọn ọkùnrin tọ́jú àwọn ọ̀gá àgbààgbà yunifásitì Oxford University ọ̀nà ó ṣe kí ni ọ̀fọwọ́ sáyà báyìí àwọn ọkùnrin náà àwọn náà fọwọ́ sáyà ọ̀la <laughs> ìgòsí tí wọ́n sì fún ọdẹ́rì rẹ̀ bá ti pé òsì skul tó lè wọ̀ pẹ̀lú nìkan náà wọ́n gbọ́n bì kan wọ́n gbọ́n bò míì ìmọ̀ gáàrú fìtírà àbí gáàrú fìtírà jama ah, nítorí òní bòde sí appreciate ẹ̀ àmọ́ ti rí ìyàwó ti rójú ẹ̀ ti rí ìyàwó ọ̀rẹ́ ti yí ìyàwó àbúrò ẹ̀ lójúmọ̀ ṣètọ́jú ọmọ pàpẹ́ kọ́ sí ọ àmọ́ tó o bá rí ọlọ́run bọ̀ ọ̀dà sọ bójú ẹ̀dákun sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹni tí lọ́mí lọ́nà ní lọ́mí sí lọ́yún ẹ̀dákun kí ló fẹ́ appreciate lára ẹ̀ àbáwọ̀ abúlé ibn Mas'ud wọ́n ní obìnrin sára obìnrin ga ara zina rẹ̀ ni àmọ́ kò ṣe ti pamọ́ wala yubdina zinatahunna illa ma zahara minha ipa rẹ̀ ọ̀ka ẹ mọ̀ pé yẹn sára ti máa lọ ẹ mọ̀ pé yẹn tẹ́rín ẹ mọ̀ pé yẹn ga èèyàn kúrú ó ní kò lè fi pamọ́ illa ma zahara minha tẹ́ ń wí nìyẹn. àmọ́ ọmọ ìyá mi èyí tá tara wa ọ̀dà ká ní nìkọ́ọ̀bù sunnah àbí ẹ̀hìn súnà àwọn wo ni ó àwọn ahalu súnà ẹ̀yin ìyàwó wa ilé múra o ẹ̀lẹ́ múra o ẹ̀yẹn sá ti lánìyàn pẹ̀fẹ́ ta láṣẹ ọlọ́run ṣé ẹni tẹ́ ń rò tẹ́ fi ń rò pé tẹ́ bá lò yóò dì í lọ́wọ́ ayé ọba tí ń darí ayé gan ló ń lẹ́fẹ́ sìn èèyàn ń wáyé wọ́n ń sin ọlọ́run ọlọ́run wa ni pé ìgbà tó ti wáyé yìí ń sin ọ̀dà ìgbà tó ti ìgbà tó ti wá ń sin mí ń sin ayé yìí níjó ṣe kíní ìníjó rí ma kò rí bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ní gbogbo nǹkan wá jẹ mọ́. tábàárà àwọn tí wọn ti wá ń ṣetán táwọn ní súnà làwọn gbà tó ká má pè wọ́n ní ajáta ká má pè wọ́n ní kíní ajáta tó dáwọn kan àwọn míì wọ́n ní ajáta nìyàwó rẹ̀ ajáta nìyàwó ní owó ṣe àwọn òṣìṣẹ́ àdúrà fún kọ́ advice ẹ̀ pé kó lónìí kọ́ ọ̀bù kí n ti pọ́ ọmọ wa fi ṣe yẹyẹ ó ti lo jẹ̀lẹ̀ báàbù yìí nínú àárín mi jẹ̀lẹ̀ àbí bìhín. ọlọmọṣà gba lẹ́sìn fún gbogbo àwọn tí wọ́n ti ń lò àwọn tí mo ti lò náà kọ́lọ́njọ́ ọlọ́run fún wọn. tó ẹ̀yọ́ màá yá mi zinatu tabi'iyya albatina òun la parí ọwọ́ kù zinatu mukammila zahira tó ibi jíṣẹ́ wà gan nìyẹn àtàlàyé pé àwòrán obìnrin èyí tó dé pé ọkọ rẹ̀ nìkan ló lè rí ọwọ́ o àbí ẹ̀hẹ̀ obìnrin tọwọ́ bọ́ksà tani ọmọ nínú nínú àwọn fámìlì tani lè rí ọkọ rí o ọkọ ni o ọwọ́ lẹ́gìsì ọwọ́ aṣọ gbogbo àbí àwọn olólè nínú àwọn fámìlì ọkọ nìkan ọkọ nìkan ọkọ nìkan torí pé ti gbé jáde tọ́ba ti gbé kínní jáde àdìtẹ̀yìn àdìtẹ̀wájú ọkọ rẹ̀ nìkan ló lè rí. àwọn èyí tí àwọn ará ta àwọn èyí tí àwọn ẹbí lè rí àti ṣàlàyé ẹ̀ ṣé wàá rí àwọn èyí tó jẹ́ pé oyè ẹnìkankan ò ṣe ẹ̀ ní rí nínú òun náà ni ara rẹ̀ àti ẹ̀ṣọ́ tó wà lára rẹ̀ àwọn míì ń lò jáàbù wọ́n wá gbé yẹn ní kí wọ́n gbégbẹ̀yìn dáhùn yóò ní kẹ́lẹ́ mọ̀ pé àwa náà wà ń bẹ̀ pé àwa kan ló jáàbù náà ni ó da fáwa náà <laughs> wọ́n lè wọ́n lè ra aṣọ ọ̀jàngbà aṣọ ìyàwó aṣọ ìyàwó aṣọ ọ̀jàngbà níwá obìnrin tẹ́wá ti mọ̀ pé ara rẹ̀ balẹ̀ ẹ má jẹ́ wọn aṣọ ìyàwó tọ́lá aṣọ ìyàwó yẹn yìí mọ̀bi tá a tẹ̀ tú sí nínú ẹ̀sìn kátàpé lásà yóò fẹ́ fi aṣọ yẹn hàn yóò ra mú àǹkárá yẹn yóò mú jáde ní ẹ̀lábẹ́ jẹ̀lbáwò yóò mú jáde níbi ìbòrí ẹ̀ báyìí níbi jẹ̀lbáwò lókè yóò mú dé jáde mẹ́rẹ̀ kẹ́lẹ́ mọ̀ bóun náà ṣe kí ni eh, irú eléyìí sì wọ́n láàyò bùdí iná ọlọ́run ní kọ́ mọ́ fi zina yẹn hàn síta o àkàrà zina ni o tó anáwó sáni min àníwá zina huwa zina tó mú kámílà báàtínà àwọn ẹ̀ṣọ́ tá a máa háàdì mara ọlọ́run sí ní ìwọ̀ khalaqaha Allahu li ibadihi wa li ọlọ́run dáa fún àwọn ọkùnrin ká lò ó òkan tiwa àbí ká sì wọṣọ tọ́da àbí ká sì lu aago tọ́ ẹ rí àwọn obìnrin títí wọ́n pọ̀ ju tiwa lọ ọlọ́run ní kul man harrama zinata Allahi allati akhraja li ibadihi ọlọ́run bá ní bá mi sọ fún wọn yìí pé tani lérí ilẹ̀ tó fẹ́ máa ṣe sínà yìí léèwọ̀ tani lérí ilẹ̀ tó fẹ́ ṣe sínà yìí léèwọ̀ ìtọ́lọ̀ mú jáde fáwọn ẹrú ẹ̀ wọ́n tó yìí bá ti fi nà rísìkì àtàwọn rísìkì tó dáa tí wọ́n máa ná kúlíyà lílẹ̀ sí na àmànù ọlọ́run bá ní àwọn awọn yìí àwọn olùgbàgbọ́ òdodo lónìí o fìlàyà ti dùn ní ànílẹ̀ ayé ń bí ẹ má lò ó ní owó kọ́lé má lu jìbìtì owó aláàlì pọ̀ àwọn obìnrin wọn ní káwọn náà kún ọlọ́run ní àwọn zina yìí góòdì fàdákà sílífà gbogbo àwọn nǹkan yìí ọlọ́run láwọn obìnrin mo kò jáde fún kí wọ́n lò ó tí wọ́n ti lágbára rẹ̀ ọlọ́run ọba ní káwọn lè sọ̀tà yọmọ kìyàmà ẹ̀ tún lò lójú àlìkìyàmà o nínú àlìjẹ́nà o àmọ́ ẹ̀ kọ́kọ́ lò láyé ẹ̀yin lẹ́ni láyé ẹ̀yin lẹ́ni lọ́run sọ́tàlá àrọ́f àyà 32 ọlọ́run káwọn obìnrin kan decorate abu ọlọ́lẹ̀ wọṣẹ́ ọlọ́lẹ̀ wọṣẹ́ ọwọ́ṣẹ́ kúnṣẹ́ ọ̀rọ̀ kọjá pé ọ̀rọ̀ yẹn ní kíkọ́ kan sí o bá lọ sọ fún ọlọ́run mú kan jáde fún wọn kí wọ́n lò wọ́n ní òní lò ẹgbà ẹgbà ẹgbà ẹgbà bẹ́gbà ọwọ́ níbi tẹ̀sẹ̀ ní ìrántí má ọ̀sọ̀nù lọ́wọ́ ìyá wa Aisha nàdí àlá àníhá ọwọ́ abá àdẹ́bí pé wọn ò rẹ́gbà mọ́ àdẹ́bí ní ìṣó lọ́nà bí tó lọ wọ́n wájọ wá lọ wọ́n jọ wá dẹkọrẹ́sọ̀ lọ ẹni wọ́n fi súnà ránu ń bá ìyàwó rẹ̀ wá ìgbà ọwọ́ ẹ̀gbẹ́ ṣẹ̀ká títí tí wọ́n fi rí tọ́lọ́pọ̀ pé obìnrin yóò máa dùn táà kí ní tó ń so mara yìí kò sì wá sí mbẹ̀ mọ́ ìyàwó Muhammadu ló ẹ̀sọ́ ìyàwó Muhammadu ló kiri ìjọba tọ́lá àwọn sàbíyá àti sàlàfíyá ti ń lò ó ọlọ́run wàlá yẹ zèrè bùnà bí arjulu hin na lè yọ alama má yọ fi na mí sí létí hin ọlọ́run ní ìrànlẹ́bí sọ fún àwọn obìnrin Madina yìí pé tí wọ́n bá ń lọ tí wọ́n ká mọ̀ máa jẹsẹ̀ mọ́lẹ̀ ká mọ̀ máa rìn jìgàjìgà ká mọ̀ máa sáré rìn nítorí lẹ̀kẹ̀ tí wọ́n so mẹ́sẹ̀ kàlíkàlí kọ́mọ̀ bá máa dún ayé sọ̀kalẹ̀ nítorí lẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ ẹsẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ àwọn wo ni so mẹ́sẹ̀ àwọn tí wọ́n ní mọ́ndì jù ọ̀lẹ́ tọ́lọ̀ pàwọn ọkọ̀ sàárè tá a bá kú wọ́n pè sàárè lẹ́ lọ kọ́ ọmọ wa máa pásítà mọ́ ẹni ẹlẹ́ni lá wọ́n mọ̀ pé gbogbo náà là á dalẹ̀ ìdáyé <laughs> jọ́wọ́ èlò lè èlò lè èlò èlò kábàrà <laughs> wọ́n ní wọ́n ní ìyàwó Muhammad sùn kábàrà ìyàwó Muhammad sùn kábàrà àdébísẹ́wọ́n sí máa obìnrin àdébílẹ̀ ilẹ̀ pọ́nú náà èyí lẹ́pọ̀nù náà torí pé ẹ̀yin mọ̀rẹ́ fọ́kọ lẹ́yìn náà ẹ máa ṣépè púpọ̀ ẹ máa ṣe sàrà o tàṣà dọ́kítà mílíọ̀nù lóhun tí a sọ lè báyìí àwọn obìnrin Madina wọ́n wá ń yọ ẹyẹ ríǹgì ibẹ̀ láti mọ̀ pé àwọn obìnrin máa ń lutí lásìkò ànábì wọ́n máa ń lutí lásìkò ànábì wọ́n wá ń yọ wọ́n kọ́ ọmọ jàlúbà bọ̀ báyìí wọ́n wá ń yọ mọ́lẹ̀ èyí tó mú lọ́wọ́ yíyọ tó yí báńgùsì kan gbé ẹgbẹ́ àwọn fi ti náà lọ́rùn wọ́n lò wáyé di o ṣíyàwó tiẹ̀ lò lọ yídì rí ni wọ́n jẹ àwọn ènìyàn àwọn ènìyàn wọ̀ káyé kú àwọn ènìyàn lò kan lọ yídì ni wọ́n fi bọ́ọ̀lẹ̀ fún Bilal wọ́n lò kan lọ yídì nígbà rẹ̀ ọba ká góòdì ra sílífà nígbà rẹ̀ ọba ká sílífà lọ́lẹ̀ ra onírin ra bídì bídì náà fáyìn lójú nígbà rẹ̀ ọba ká bídì ra pákó. mo jáde ọjọ́ kan tí mo jáde mo bá rí ọmọ ìyá kan mo ní sọ èmi ọmọ lọ́wájú sórí kìíní tí wọ́n tó lẹ́wọ̀n nípa kó yẹn ọya kó mẹ́rin mẹ́ kó mẹ́rin oyé <laughs> ìwà sì délé mo sì fáwọn méjèèjì mo ní ọya ẹ̀sùn mọ́wọ́ èló èló ló bọ̀rọ̀ amúnú ẹ̀fìn ẹlẹ̀ <laughs> ẹ̀fìn ẹlẹ̀ kò ní ìtẹ̀ kò ní ìtẹ̀ kẹ́ máa bẹ̀rẹ̀ pé èló mọ́ra mo ti <laughs> mo ṣe wà yẹn àwọn èèyàn ńlá ni wọ́n so mọ́wọ́. E, èlé wọn tà jọba ẹyẹ kọ̀ọ̀kan fún ọdẹ náírà wọn tà inú wọn sì dùn jọba àwọn náà sọ mọ wọn gbogbo ọdẹ rí ọdà jọ̀wọ́ ẹ lọ ọdà lọ́wọ́ jọ̀wọ́ ẹ lọ nídìí bẹ́ẹ̀ àwọn sínà yìí ẹ̀tọ́ ni o ọlọ́run lóhun lòún ṣe lẹ́tọ́ o má ṣe ilé ìwọ̀ fún rẹ o má ṣe ilé ìwọ̀ fún ìyàwó ẹ má ṣe sì gbà inna Allaha jamilun yuhibbul jamal ànábì ni ọlọ́run bá rẹwà ó sì fẹ́ràn ẹwà inna Allaha jamilun yuhibbul jamal náà ẹ dákun ẹ jí káwọn ìyàwó wa kí wọ́n máa tún ara ṣe ẹ̀rà fún ọ bí pàdé bá ṣe kí ni ẹ̀hẹ̀ ọlọ́kadà ń sìn ó ti ní sáìsì tiẹ̀ onímọ́tò ó ti ní sáìsì bàbá md ó ní sáìsì tiẹ̀ ẹ̀hẹ̀ kálukú mú gbogbo sáìsì ló sì wà lọ́jà àbí tọ́ba nìkan ṣe ìbọ̀kànlá sọ fún ọ̀dẹ́ náírà ń sìn yóò ti di one thousand sìn <laughs> ó ti ẹ̀hẹ̀ ẹlọ́mọ́sá jẹ́ ọlọ́run ṣe rí ibi tá a lọ òun náà láti wá dé yìí kọ́lọ́mọ́sá yìí bá tún àwọn obìnrin wa ṣe o ọlọ́run ṣàtúnṣe àwa náà anábìlẹ̀ káyọ̀rọ̀ nìṣà anábìlẹ̀ obìnrin tó dáa jù alẹ́ ti tẹ̀sùrùhù ìdá anátọ̀ra tọkọ rẹ bá wò báyìí inú oṣù máa dùn látara àmúra rẹ lẹ́yìn náà wà tó tí òhù lẹ́yìn náà yóò máa wá tẹ̀lé àṣẹ rẹ ìdá amara tó bá pàṣẹ ẹ̀rí ìwọ́n máa tẹ̀lé àṣẹ ìwọ́n máa ra tí wọ́n máa fi túnra ṣe ẹjọ́ máa ṣe nì àtúngbọ̀ yín bẹ̀yẹn pé obìnrin ti ń túnra ṣe olùtí ìjóbìnrin gidi ó dìgbà tí máa tún tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tọkọ ra nǹkan wálé obìnrin mi ọ̀rọ̀ sínà yẹn àjọgbá bẹ́lẹ̀ tó kún fọ́nfọ́n àmọ́ kìí ṣe ìyára rẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ èso obìnrin dáadáa tọ́ irú àwọn báyìí abẹ́lẹ̀ fún wọn ni kọ́ lọ́n tọ́ba jẹ́ pé ọ̀nà bá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n yọ padà sí dáadáa o torí pé gbogbo tó tó sára ayé tọ́ba ti jáde nílé ayé kò sédùn náà o nígbà tí wọ́n ní ti ń tẹ̀lé àṣẹ ọkọ wọn ni yọ wọ àlùjánnà ẹni tí ń kọ àṣẹ ọkọ bó lò wọ́n wọ̀ jẹ́mọ́ iná ọlọ́ọ̀nì ọlọ́mọṣọ ọlọ́mọaná tó àsídọ́tò mùkámílà yìí wọ́n ló tún wá pín sí wal muharrama yìí táwọn obìnrin máa ń tò sára tó ni èyí tọ́tọ́ àti èyí tí ọ̀tọ́ èyí tọ́tọ́ ní sádẹ́ka torí àsìkò wa ni azina tó bẹ̀rẹ̀ xolé yìí ká lo góòdì àti fàdákà anabi ní iná àdáyé ní haramu ada zokori ummati hillun li inasihi anabi ní góòdì àti fàdákà o ká máa fi dẹkọrẹ́tì ara èèwọ̀ ní fáwọn ọkùnrin jọ mi àmọ́ ẹ̀tọ́ ní fáwọn obìnrin wọn jẹ́ pé góòdì tó bá tẹ̀lé wálé ìwọ kó lò ta ni ó lò ìyàwó fàdákà ńkọ́ sílífà ńkọ́ ta ni ó lò ìyàwó yóò fi sọ́rùn yóò fi sétí yóò fi símú ẹ̀hẹ́ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ ó tó síbi tó bá wù ú àmọ́ wàlá yubudina zinata ọ̀nà tábùrù ọkọ bá ti ní salamu aleykum mo fẹ́ bọ́dà mi yọ wọlé yóò lè gbé jàlè bábà wọ̀ kọ́kọ́ rẹ̀ ṣé àbúrò ọkọ kọ́ mọ̀ bá ṣe kí ni kọ́ mọ̀ bá rí àbúrò náà ń jáde lọ ẹ̀sọ́ yẹn ó lè wà lára ẹ̀ yóò ṣe kí ni yóò da jàlè bábà bò tọ́lọ́lọ́ ni wàlá yubudina zinata ọ̀nà ẹ̀ gbọ́dọ̀ fi hàn síta ara rẹ̀ àti tó tó mara òun ni wọ́n pè ní zina now ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn àlùfáà wọn ní òka ó lè lò chain ọrùn tẹ̀sẹ̀ mo ti sọ azina bilmikiyaj wàlmọ̀sáhì makeup wọ́n sọ bìnrin lè makeup ẹ̀sìn òṣèlè wọ̀ fàyàjá ìzà wọn lọ tọ́ بشرط ألا تترتب بشرط ألا تترتب عليها أضرار في الجسم pẹ̀lú mọ́jẹ̀mú kó jẹ́ pé àwọn nǹkan tó fẹ́ fi make up yẹn kó má kó ìpalára bá nínú ara rẹ̀ àwọn kẹ́míkà oríṣiríṣi lọ́wọ́ ń tà sí o ọlọ́mọdé yẹn ó ṣe àgbákò ọlọ́mọdé yẹn sọ́jà ara o tó wá lọ fẹ́ make tó wá lọ lè kán lù ú ìgbà tó fi lólè náà ti mọ̀ pé wàhálà ti dé kí ni wàhálà ti dé tí ìmọ̀ rí yìí tó jẹ́ natural tó sì da tí àwọn èèyàn ti lò tí wọ́n ti ròyìn tó da kì í bara jẹ́ gbogbo orúkọ mìíràn máa lò fún ọkọ rẹ̀ naam anabi khairu ti bi nisa èyí tó dáa jù nínú òórùn àdídùn obìnrin máa ń zọ hara láwùnù èyí tó jẹ́ pé kọ́lọ̀ rẹ̀ ó jáde síta wọ́n kà fún yàrá ìhòhò àmọ́ òórùn rẹ̀ ṣe kíni ó pamọ́ ìtọ́ ti da kò burú ọmọ ìyá mi lo golden lo purple ọba lo red àmọ́ mọ́jẹ̀ mú pé ẹnìkan kan gbọ́dọ̀ rí lẹ́yìn kíni lẹ́yìn ọkọ rẹ̀ àwọn nìkan pa páríkẹ́ àwọn nìkan pa ẹ̀gbẹ́ bí eh, kọ́kọ́ wádìí kẹ́míkà tó fẹ́ lò torí kẹ́míkà ni lẹ́yìn náà ẹnìkan gbọ́dọ̀ ní lẹ́yìn ọkọ̀ rẹ̀ tọ́ba tí ń fẹ́ jáde kápò ọba lónìí kọ́ọ̀bù ọ̀fẹ́ jáde ọ̀fọ̀ ojú ọ̀fọ̀ ojú rẹ̀ kó tó sékí ni kó tó jáde eléyìí ni pọ́ńtẹ́ láṣẹ ọlọ́run ọba wa. àwọn àlùfáà wọn ní zinato ṣáárì irun náà ọ̀ṣọ́ ni irun ọ̀ṣọ́ ni anabi wa muhammadu sallallahu anabi man kana lahu sha'arun anabi lẹni tó bá ní irun nínú yín fali yukirimu ẹ máa ṣàpọ́nlé rẹ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ọ̀run yẹn ó di tọ́pìkì ńlá ni kí n kà sọ ọ́ lérè fè é nítorí àsìkò wa sẹ́ẹ̀rí kóbìnrin kọ́ máa fọrun ọ̀ràn yẹn ni o kọ́ máa bá a kóbìnrin kọ́ máa fi kírímù parun kó lè bá a dán àti kó lè bá a máa ó di mélòó torí pé bí irun bá lè bóbìnrin lérí tí ń yanu tí ń sunkún ládọ̀rọ̀rá kò ládọ̀rọ̀rá ọlọ́run fara ni wá o lẹ́yìn náà kó wá fi àwọn òórùn àdídùn sí kọ́mọ sí kíni kọ́mọ saint kọ́mọ dé pé ọkọ yóò máa sá fún system làwọn kọ́ fi systematically ni wọ́n máa ṣe tó bá ti sá ẹ máa sọ̀rọ̀ lẹ́lọ́ ń gbọ́ ó ti kẹ̀yìn sí oníkọ́ máa sọ̀rọ̀ lọ wọ́n náà fura sí irun tó sí kíni irun tó wà lérí rẹ̀ nínú sẹ̀rí àsìláàmù àwọn obìnrin salafiyat sunniyat sahabiyat wọ́n máa ń fọrun wọ́n máa ń fi kírímù sírun ẹ̀yọ́mọ̀ ìyá mi tí ó fi máa dán àbí tí ó fi máa ṣe kíni tí ó fi jọ̀lọ̀ lẹ́yìn náà wọ́n sì máa ń yarun wọ́n sì máa dirun wọ́n máa dirun gbogbo eléyìí ẹ̀sọ́ ni torí ibi tọ́rọ̀ wà nísìnyí pé a máa fọ àwọn sampo wà ní sísítà máa fi fọrun tí ó mú dọ̀tí kò mbẹ́ tí ó sì mú ọrùn tó da wá fọ́kọ nínú ilé tó wọ́n sọ̀rọ̀ relaxer fatiwa yìí àwọn afáàtì dá lọ́pọ̀lọpọ̀ àwọn kan lọ́tọ̀ àwọn kan ní ọ̀tọ̀ ṣẹ́rí ṣẹ̀ríà àwọn ògbófin kalẹ̀ yìí pé gbogbo nítorí fẹ́ fi parun rẹ tí ọba barun rẹ jẹ́ èèwọ̀ ni ó lè wá jẹ́ relaxer ó sì lè má jẹ́ relaxer tó wá ní wọ́n relaxer tí wọ́n ń lò kò barun rẹ jẹ́ ó ń fọrun ẹ ó sì jẹ́ kírun rẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tàkùn àbákàkà gbọ́ rìlá káṣí haram ẹ á bẹ̀rẹ̀ pé irú irú ìlàsà wo ni wọ́n ṣe kí ni ni wọ́n ń lò èyí tó wá jẹ́ pé yóò banu jẹ́ irun mi ò ṣẹ̀ṣẹ̀ wù ni àrọ́ọ̀mù nìyẹn àmọ́ ìtọ́jú pé yóò fọrun yóò jẹ́ kírun ọ̀rọ̀ yóò sì jẹ́ kírun ọmọ dán yóò tún mú ṣéèkì ó jáde ẹ̀sùn sílé wọ̀ wọ́n fara nira rẹ̀ ntí kẹ́míkà yẹn fẹ́ ṣe lára arun la fẹ́ kèyí ṣe ó kọ tí wọ́n ṣe kí ni tí wọ́n fún kálukú wa bẹ̀rù ọlọ́run ọba lábala bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àlùwọ́sì oye kama máa sọ̀rọ̀ márùn gbogbo àwọn làmọ̀ pé haram bóyá irun ọmọ anábì ádámà àbí irun irun tó pé kìí ṣe tọmọ anábì ádámà àmárùn lòún náà àbí nǹkan kan tó dọrùn ẹ wo àwọn attachment tí wọ́n ṣe káàkiri company pé kìí gbogbo tí bá ti kìí ṣe haram kóbìnrin láti fi múrun àbí láti fi ṣẹ̀ṣọ́ sí irun rọ́bà ńkọ́ òwú ńkọ́ ọ̀pọ̀ náà àwọn afáà nílẹ̀ Yorùbá ń bí wọ́n jẹ́ oyé wa yí pé kìí haram lókùn àtọ́jẹ́ pé kọjọ́rún kọjọ́rún eh, kọjọ́rún àbọ́jọ́rún kọjọ́rún ọmọ ìyá mi kọjọ́rún okùn ni aṣọ ni ó ti okùnrin tọ ẹni tó bá gba fatiwa àwọn àfáà tí wọ́n ní rọ́bà ọjọ́run òun jọrun tọ wọ́n ní kọ́ máa lò ẹni tó bá gbà pé à ètò ìpàdé ọlọ́run ọba ní sọ yìí o eléyìí ò ṣerun àmọ́ ọ̀tọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àfi nǹkan kúrun àti àfi nǹkan kórun a fi nǹkan kún irun àti a fi nǹkan kó irun kúrun aráàmù ni ìbàjẹ́ rọ́bà ìbàjẹ́ òwò ibi tí irun dé oṣù ma ọwọ́ sí irun wa pọ̀ ní kété lérí àwọn àtọ́fẹ́fẹ́ yàwó ó lè pe irun bẹ́ẹ̀ kò rí pé rọ́bà lọ́wọ́ lábẹ́ ìdìdìbáàbò ó délé tán lọ́wọ́ di wàhálà torí gíṣì wà mẹ́ẹ̀ náà fi ní kéèyàn má sọ̀rọ̀ márùn-ún wọ́n mọ̀ rò pé rẹ̀ pọ̀ irun ò ni kọ̀pọ̀ kéde ṣe aráàmù ni kéde ṣe àlébù ni pé irun ọ̀pọ̀ ọlọ́run fún kálukú ní nǹkan mìíràn tó dájú yẹn lọ ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ fátí àwọn àfa méjì yẹn nìyẹn kò kí ṣe haram lókùnbà tí èèyàn bá fi kún irun àmọ́ tá a gbé a fi kórun ni oyè tọ́ a fi kó irun a fi di irun wáyé àbí tọ́wọ́ ti wá dédé débi tẹnu dé a ṣe kí ni a kọ́ tẹ̀síwẹ̀ tẹ̀yìn bá òfin tó ọ̀dà ẹni gbogbo fi ọjà yẹn òun lọ́dà sí ọmọ yá mi sọ pé àyàrá ọjà mọ̀ ẹni kejì tó gbọ́ pé òun dá lè so nígbà bá tó gbọ́ pé wọ́n ní abákanmọ́ tó sọ nílẹ̀ lárúbáwá pé wàhálà sí <laughs> àyàrá ó tún já àwọn àwọn tó máa ń ṣe ẹ má rí wọn lẹ́ni tí ànábì ṣépèlé tó dá ànábì ṣépèlé ẹni tí máa ń fi irun kún irun ṣẹ́rí à ń à ń pàkì irun ká máa fi kankan kó ẹ̀mí ọmọkọ tí wọ́n ń pè é bí a sọ báyìí gbogbo àwọn yẹn kò sọ̀rọ̀ lérí yẹn kò sí tó burú nínú gbogbo yẹn nítorí pé a fi mọ́run ní kété pé a fi ṣe kí ni a fi kọrun ẹni bá fi irun kọrun ànábì ní làánà asma ọlọ ànábì làánà àlewàsílà tẹwọlé mùsàlùsílà ànábì ṣépè lé àwọn tí wọn fún irun kọrun ẹni tí ń fi kún fún yàn àtẹni tí ẹni tí ó ní kábàáwọn fi kún ìyàwó ń dìrí àtẹni tó gbérí ẹ̀ kalẹ̀ tó bá ti fi irun kọrun ànábì ti ṣépè lọ láti one thousand four hundred and forty four years ago more than that nàdẹ́bí ti ṣépèlé ọ̀kalẹ̀ yóò ṣe máa ràn táyé fi parẹ́ torí pé ọ̀fẹ́ yí ìdẹ́dà ọlọ́run ọba padà ní. nínú àwọn nǹkan tí wọ́n lọ́tọ́ a lè fi kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ a lè fi kún irun wa ewu a lè fi kọ́lọ̀ míì kún yàtọ̀ sí black anabi ni gayiru ada abishai anabi sọ fún Abu Kuhafa baba Abubakar ipe a ah, ewu rẹ̀ yìí ó sì yí padà pẹ̀lú nǹkan kan pẹ̀lú nǹkan kan bishai pẹ̀lú nǹkan kan wọ́n jẹ́ níbo sọ̀wáàdì àmọ́ mọ̀jọ́ jẹ́ black mọ̀jọ́ jẹ́ black níbẹ̀ náà ti bí jáde pé ǹjẹ́ alelo kọ́lọ̀ mi àwọn àfáàní obìnrin lelo kọ́lọ̀ mi láti fi kọrun ẹ̀ yàtọ̀ sí black pẹ̀lú mọ̀jẹ̀mú méjì mọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ kọ́ mọ̀ jẹ́ pé nǹkan nǹkan kọ́lọ̀ tí ń lò yẹn ìfi ń kọ́ ṣe àwọn aṣẹ́wó tó wà ń lò àwọn bàgáyà àbí fi ń kọ́ ṣe àwọn òyìnbó tó jẹ́ kafrat àwọn kèfèrí àbí iná náà pa pẹ̀lú ẹ̀ bọ́yá owó tí fi ń rà kí sowó kékeré àwọn obìnrin wa ní wọ́n máa ń fẹ́ golden kíní kan ẹlòmíya ní white ló ń fẹ́ tó láàbà sàbí àwọn afáà ní kò burú nítorí àwọn bá ṣe léèwọ̀ yẹn gbọ́dọ̀ ṣe ní ìwọ̀ àmọ́ pẹ̀lú má jẹ́ ẹ̀mú kọ́mọ̀ jẹ́ pé àwọn olórin tó rí ìwọ̀n náà fi ń ṣe kíni torí pé onífẹ̀ẹ́ wọn ni ló jẹ́ fẹ́ dàbí wọn wọ́n tẹ sábà bí káwọ́ fọwọ́ mínú ọlọ́mọṣà sọ wà mẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn olórí burúkú ni wọ́n wá ń ṣe kí ni ni wọ́n wá ń nífẹ̀ẹ́ àmọ́ kan ronú fún rẹ̀ kété pé orí ń ta bí obìnrin àwọn obìnrin mìíràn àwọn ní táwọn fi ń ṣe deadlock ni pé àwọn rí i pé àwọn ọkọ àwọn máa ń wò ń ta àwọn òwò ni wọ́n wá ń ṣe ń ta táwọn ọkọ yín wò àwọn tẹ́ èrò fún wọn wò àwọn wo àwọn tí wọ́n rìn ìrìn ìyà káàkiri táwọn yẹn lè fẹ́ máa jọ kéèyàn dada láìsí irun àbí irun dada níjọ òun téèyàn bá rí dada tí ń bọ̀ ìwèrè lè yóò pé ẹ̀bú olóṣà tó wá dẹ̀ sọ́mọ́ alọ́ àwọn tó láwọn wọn ní ọtọ́ wọn láwọn afá kan ní ọtọ́ àwọn afá kan sọ fẹ́ lọ́tọ́ pé lábàṣọ lónìí rẹ̀ tínú ọba ti bàjẹ́ àbí ẹ̀hìn àníṣe àwọn àlùfáà sọ fún wa pé irú ìròrí yẹn níbo ló ti ṣe kí ni níbo ló ti wá torí òun tó rí òyìnbó tó ṣe rálẹ̀ tó rí aṣẹ́wó tó ní òun náà fẹ́ dàbí ẹ̀ yọ padà táṣẹ́wó tó ṣe nǹkan mí ń gbẹ́mí yóò tún ṣe yọ máa tẹ̀lé wọn títí tó sì wá lọ lè ṣe kúfúrú àbí tó lè ṣe bá ṣe à ẹ̀ nídìí bẹ́ẹ̀ wọ́n ní nígbà míì wọlé nìkan ká má ṣe nítorí pé sádùzọ̀rí à kọ́mọ̀ bá ti wá lọ síbi aburú mi àmọ́ tẹ̀yìn bá rí i pé òun lè sọ̀rọ̀ àwọn lérí ẹ̀ wallahu a'lam ẹ̀yìn tó làwọn òṣèlè wọ agbọ̀rọ̀ sí ní èèwọ̀ kọlọ black nìkan ni haram lẹ́yìn náà kó sì má mọ bísí kúrò níbi ẹ̀sìn ọ̀fẹ́ pọ́pù lẹ́nìí green lọ́la ọ̀túnla golden ẹ̀dákun òun ṣe sùpàlà bíi àmì ọgọ́rùn o ṣe rí láàrin oṣù kan tó oṣù kan tó fi tán ayé lọ nìyẹn ayé lọ nìyẹn kò ní ìtumọ̀ àbí kọ́ wọ́n wọ́n ní wọ́n ṣerun ẹnu ẹyọ kan wọ́n ní wọ́n ṣe ní fifty thousand twenty thousand ẹ dákun kò sí sọ́dákà mọ́ṣáláṣí kò sí sọ́dákà járíà kò sí ìdíyọ̀ járíà nǹkan náwó lọ bàún tiẹ̀ ni ọlọ́mọṣẹ́ sọ ní ẹnì kọ̀ọ̀kan wọn níbi aburú ẹ̀ ẹ̀ kámọ́ fárí sómìnir lè fárí àrọ́ọ̀mù ni kóbìnrin wọn fárí àrọ́ọ̀mù ni wọ́n fárí wọ́n wá dà gẹ́gẹ́ bí ọkùnrin Eh, wọ́n ní afa abdulhamid abbas ó ní nahar nabiyu amtal haqa alimari atura asaha ìwọ ni kóbìnrin ọmọ ìwọ ni kóbìnrin ọmọ ṣégini ìwọ ni kóbìnrin ọmọ fa orí rẹ̀ àfi dọba ní àdánwò ọlọmọdé àmà o bàdánwò bá dé bọyọ rẹ àbí kankan wọ́n lè ṣe yẹn tó làálì nǹkan nínú zina ni o lè tọ́ sọ́wọ́ o lè tọ́ dọba lè tọ́ sẹ́nu náà tọ́ sẹ́nu làálì ní àrí ẹ̀sìn òṣèlè wọ̀ àmọ́ tó bá ti tó bá ti bọ̀ ya làálì yẹn sọ́wọ́ rẹ̀ tán tọ́wárí kó fẹ́ jáde ọwọ́ glove ọlọ́ni wàlá yòbò zina zina ta ọ̀nà àṣẹ ọlọ́wọ́n bá yẹn lọ́mọ fi dira rẹ̀ ọlọ́ni ọgbọ́dọ̀ fẹ́ sọ́yà hàn sí ìta ọkọ rẹ̀ nìkan ló ní tọ́ abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sá ìṣàánú wa pẹ̀fúmù ńkọ́ obìnrin lè lo pẹ̀fúmù nínú ilé àmọ́ kò gbọ́dọ̀ lò níta anabina yu mura'atin ista'tarat obìnrin tó bá tẹ pàfọ́mù sára famarati bi qawmi liyajidu ri'aha ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin kálíbà gbóòórùn ara rẹ̀ fayazaniya anabi ní ìpìlẹ̀ sinabọ̀ nìyẹn o ìpìlẹ̀ bí wọ́n ṣe bá a sùn bọ̀ torí pé ọ̀nà tẹ́lẹ̀ ni wọ́n wù ọ́ ká tó pé o tó wá fi òórùn sí ara rẹ̀ àmọ́ nínú ilé àlelò ó wá lò nínú ilé tán ó wá jáde ó lọ fúlẹ̀ lómi máa dọ́gbọ́n fọlọ́ ń pé tó bá ti kó wákàtí kan àwọn ọgbọ̀n ṣẹ́jú yóò lò ó yóò nínú ilé lòun ti ṣe kíni ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ọlọ́run ní kán má lọ lè dẹdẹ níjọ sátọ̀dé tí wọ́n kó àwọn àwọn wọ́n kó àwọn nẹ́ẹ̀tì lọ sí odò ní friday ọwọ́ dàárọ̀ sunday wọ́n lè ṣe kíni wọ́n lè kó ọlọ́run ní kó tó kẹ́dàdà tá n kọ́ sí i ọlọ́run ní ẹ̀dọ̀bọ èmi lẹ́nu <laughs> ní ẹ̀dọ̀bọ ẹ̀dọ̀bọ wọ́lá ìkòjú bá lọ wọ́n lu agbárí fọ́lọ́ ọlọ́ ní ká dọ̀bọ̀ <laughs> wọ́n sì dọ̀bọ̀ tí wọ́n ní láàrin ìlú wọ́n gba á lágbájá rí ọlọ́run bá sọ sànù wa nídìí bẹ́ẹ̀ àwọn obìnrin ẹ̀mọ́jà àdọ́gbẹ́ ẹ̀dá kan ẹ̀tọ́ bá ti pọ̀ fẹ́ jáde ọlọ́lẹ̀ wẹ̀ ni o àmọ́ nínú ilé nínú tọkọ fi máa fẹ́ràn yẹn ni kọ́ wọ bedroom kọ́ máa já tóní tóní kò sóbìnrin tí ọmọ lo perfume sínú ilé ọkọ ẹ̀ àbí ọ̀tòrò àbí bùkúrò àwọn ilé ìfínà wà ọkàn jẹ́ gbédé kéèyàn mọ ibi tó tẹ̀ láà wọ́n jọjọ́ àwọn alálìjẹ̀nu tẹ́yìn lè lò ọ̀dà púpọ̀ jẹ́ kọ́ inú ọkọ máa dùn síyàn ẹ fẹ́ lásìpọ̀ ẹ̀tẹ̀ kan sára ẹ̀tẹ̀ kan síbi bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ sígbèrí <laughs> eh, ọlọ́run ní ẹ̀yìn lòún ṣe fún ẹ̀yìn tá ló fẹ́ ṣe fún torí tẹ́yìn <laughs> kọ́lọ́mù alákọ̀ọ́mọ́sá ìṣàánú wa kóhol ẹ̀ka tìró òun náà da anabi ṣe ní ọdọ wọ̀nyí anabi ní nàkàìrà akahalikum al-ismit inú àwọn tìró tó da òun ismit wọ́n sì ń ta ẹ̀ lera máa ń ṣe àìsàn ẹ̀ máa ń fún yàn ní àlàáfíà ní ojú àwọn àlùfáà wa wọ́n ní ní ṣókí àwọn nǹkan tí dọ̀wábìtù zina alákọ̀ọ́kọ́ zina tá a fẹ́ lò kò gbọ́dọ̀ jẹ́ pé a fẹ́ yí ìdẹ́dà ọlọ́run padà àmọ́lẹ́yẹ̀tò tẹ̀jìmíìl àwọn afáàn sọ̀rọ̀ lérí ẹ̀ àmọ́lẹ́yẹ̀tò tẹ̀jìmíìl òun náà ní ká lọ lè ṣe bó ni wọ́n ń pè operation irú èyí tí Idris ń ṣe yẹn Idris Idris ní ó kẹ́ plastic surgery ẹ ká máa lọ lè ṣe ẹ̀sìn ọ̀gbà wà láàyè o ṣètọ́n ti lérí láti gbà tó ti kú láti jẹ́nà ó ti lérí wájú ọlọ́run ó ní wàlá àmúra nàhún èmi ọmọ pa wọ́n láṣẹ fàlà yorùbá yìíró nà kálíkàlà kírẹ́ṣà bó ṣe dá wọn kò ní tẹ́wọ́ lọ́rùn mọ́ wọ́n sì máa yí padà fún wọn ọlọ́run láti fi tàbùkù wọn ọlọ́run àbí ẹni tó ní tọ́lọ́run fún wọn ọ̀fẹ́ ọkùnrin lòun ọ̀fẹ́ sọ́la ó di obìnrin iṣẹ́ èṣù ni èṣù ti ṣe kí ni èṣù ti lọ́wọ́ náà ọ̀rọ̀ rẹ̀ ṣọ́ọ̀tù nìsa àyà one nineteen plastic surgery yìí àrọ́ọ̀mù ni àwọn mímọ́ ń fa ọ̀rá wọ́n fa ọ̀rá láti ẹgbẹ́ ọ̀tọ̀ ẹgbẹ́ òsì wọ́n nìkan máa ń fa síbàbí kò sí àwọn mímọ́ fa sọ́yàn gbogbo ẹ̀ pátápátá cancer ni èso ní tiẹ̀ síbi kan àbí kí ibi tó ti sori bú wọ́n ní cancer ni o mùsùlùmí àgbọ̀dọ̀ dá o wọ́n ti eyín kan bá yọjú eyín kan wọ́n sì ní àgbọ̀dọ̀ máa la ìjì ànábì ní ẹni tí máa la ìjì òun sépele alimutafallijatu lilhusn alimugayirat khalqallah kéèyàn máa la ìjì ànábì sépele ẹni tí máa la wọ́n ti ẹjẹ́ kan wá jù kan lọ wọ́n ní èyí tó jù kan lọ ìyá lè ṣe kínní alẹ́kọ́tẹ̀ yóò ṣe déédéé yòókù àtúnṣe ni kì í ṣe pé ayé tọ́lọ́run ṣe padà ọlọ́run dá wò ó sì ṣe kínní a ìkápẹ́ mẹ́fà mọ́yàn lọ́wọ́ ìkápẹ́ mẹ́fà sáà lè yọ kánkú mẹ́ àlèyọ torí pé ìka márùn-ún lẹ̀dá máa ń ní eléyìí àdáwò ni irun níjàgbọ̀n obìnrin nínú níjàgbọ̀n wọ́n nínú yẹn sáà lè fílẹ̀ àbá lè fa wọ́n lè fa torí pé ọkùnrin ní máa ń ṣe kí ni ọkùnrin ní máa ń nínú níjàgbọ̀n irun tàyà tiẹ̀ náà ó tóbi débi pé ìgbọ̀ yọ lọ́ọ̀kan <laughs> ọ̀dọ̀ dédé gbé ọ ẹ̀yin lẹ́kọjá sí mo rò pé <laughs> kíní kan lọ́kọjá rẹ̀ tí irun ara irun ẹsẹ̀ irun gbáyà tó bá ti kọjá bẹ́ẹ̀ wọn là lè fa kó irun gbọ̀n wọn ni kò kíni kò fa lẹ́yìn náà agbọ́dọ̀ mọ̀ fa irun pèpéjú ànábì ni ó ṣépèlé ànámísọ́ wálé mùtànàmísọ́ àwọn tí wọ́n fárun pèpéjú aráàmù ni agbọ́dọ̀ fa agbọ́dọ̀ fa tí ìbá ti fa ànábì ni ṣépèlé àlèwáṣìmù ká máa kọlà tàtú tàtú lẹ́yìn tí wọ́n máa ń ṣe pẹ̀lú abẹ́rẹ́ àti náà yẹn àwọn náà tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé ah ìrìn ah, òun yìí sì wọ́n ṣe é pẹ̀lú akin kan lè bá wọ náà ọlọ́run anabi ṣe pẹ̀lú wọn anabi ní làánà lọ́hùn àlèwáṣímátì wàlìmùsítáwùṣímátì anabi ní anabi ṣe pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣe tààtún sára bóyá lọ́kùnrin àbí lóbìnrin wọn àtẹni tí ń bá wọn ṣe anabi ṣe pẹ̀lú wọn tààtù yìí sì kò síbi tí wọn ò ṣe sí máa ń sìn kò síbi tí wọn ò ṣe sí lérí kérékè ara kọ́lá ibi tẹ́lẹ̀ pé wọ́n lè ṣe é ibi tẹ́lẹ̀ kó lè ṣe wọ́n ṣe síbẹ̀ nítorí èṣù tó ṣe kí ni èṣù tó bà wọ́n ṣẹ́ lẹ́yìn náà ká máa búra ká máa búra òun náà da òyí ẹ̀dá ọlọ́run padà ni àbí ká máa lẹ eyelashes ká máa lẹ́rùn ojú ẹnìkan láìpẹ́ yìí wọ́n ní glue tó fi sí níbi lashes, òun bá sàn sí ní ojú ojú ti fọ́ wáyé ojú ti fọ́ eyelashes àrọ́ọ̀mù ni kéèyàn máa ṣe kí ni kéèyàn máa lò ó torí pé ọlọ́run ti dá ìtọ́ da síbẹ̀ ìwọ́n tó wá fi mí síbẹ̀ tó bá fi síbẹ̀ tán wọn wà níjọ yàmá kí ni wọ́n jọ yàmá ẹ bàbá olóńgbò ẹ̀hẹ̀ ìwọ̀n ìyàtọ̀ sí olóńgbò ọlọ́run bá aláàkọ́mọ̀ jẹ́ alọ́mọ láàrin wọn àwọn tí wọ́n ṣe kọ́lọ̀ ní wọn lè túbá ẹ̀yọ́ máa yá mi ké níparí ọ̀rọ̀ mi òun náà ni kéèyàn máa wọṣọ ọkùnrin kóbìnrin ọmọ wọ ẹ̀ṣọ́ ọwọ́ ajá sọ ọkùnrin Eh, jalabiya dubai jalabiya saudi anabi ni la'ana sọsọlá almutashabbi'ati minan nisa'i birijal gbogbo obìnrin tí wọ́n bá ń wọṣọ táàmù ọkùnrin nìkan ní máa ń wọ̀ ọ́ anabi eh, ṣèpele wọn láti more than one thousand four hundred and forty four years ago eh, ọlọ́run musa sọ wọn bí abẹ́rẹ́ aburú bẹ́ẹ̀ aṣọ obìnrin ọ̀tọ̀ aṣọ ọkùnrin ọ̀tọ̀ lẹ́yìn náà gbogbo ẹ̀ṣọ́ tá a bá ṣe tí wọ́n bá ti múnira wọn ni ká má ṣe wala tuliku bi aydikum ila tahaluka ọlọ́run ẹ̀ má fọwọ́ ara yín pa ara yín run o ẹ̀sọ́ lọ fẹ́ ṣe lọ́ba di pé ọ padà wá kàdá o wọ́n ní ká má ṣe lẹ́yìn náà kò gbọ́dọ̀ jẹ́ pé à ń kọ́ṣe àwọn àwọn olùbàjẹ́ lérí ilẹ̀ ọlọ́run gbogbo ẹ̀sọ́ táwọn olùbàjẹ́ bá ń ṣe tá a ti mọ̀ pé àwọn oníbàjẹ́ nìkan ni wọ́n ń ṣe wọ́n rí káwa náà ká jìnnà sí ká má ṣe níparí gbogbo ohun tá a bá fi ṣẹ̀sọ́ ká má jọ wọ́n ká má jọ ṣe kí ni ká má jọ wọ́n kọjá agbára ọgbà gba twelve thousand ló àmì wọ́n gba twenty thousand lówó oṣù ọwọ́ lọ lè rẹ̀ ẹ̀sọ́ ó ní fifteen ẹ̀sọ́ mọ̀ pé wọ́n dà mọ̀ pé ìnákùnà lọ́n ọ̀sẹ̀ kí ni ẹlòmíín ṣe lẹ́la fifty tá à ní pé ní ìnákùnà nítorí pé bóyá five hundred thousand ní ọ̀sẹ̀ nígbà bí jù bẹ́ẹ̀ lọ nídìí bẹ́ẹ̀ mọ̀ wọn ara rẹ̀ tó bá fẹ́ ṣe lófò ọlọ́run aláàánú ọlọ́run kò tó sí ọlọ́run ọba ni yaba ni adam kudu sí iná takun ní dakul masjid ẹ máa wọ ẹ̀sọ́ yín ọwọ́ ni wọ́kùlù wọ́ṣùrọ̀ mu wà látú sírífù ẹ máa nana apà sí. níparí ọ̀rọ̀ mi ǹjẹ́ obìnrin lè máa lo glass lábẹ́ jalbab àbí lábẹ́ nìkọ́ wọ́n ní tọ́mọ jẹ́ pé kò lè rí náà àfi kó lò ó ti dọ̀rọ̀ yẹn fún un àmọ́ ọkàn fi ń sakọ́ ehe lábẹ́ nìkọ́ ọ̀bọ̀ lábẹ́ jẹ̀lbáwò wọ́n kọ́sọ́ dilé ọkọ̀ rẹ̀ ní kọ́mọ sí kínní torí pé bó ṣe háàdì gọ́ọ̀bù mọ̀ yẹn sìn ọ̀yẹ́ òtí tó wà mọ́ attractive ẹ̀hẹ̀ tó bá mọ̀ tẹ́lẹ̀ aburú kì í short sighted àbí long sighted tó bá ti fẹ́ kàwé kọ́ tó bá ti kàwé tán kó sí kínní lẹ́yìn náà ká lọ́ba yí lọ́ba yí mọ́lẹ̀ owó ló ṣe kí ni ìjọba ẹ̀ wọ́n ló yí rẹ̀ mọ́lẹ̀ tọ́ba fẹ́ ra bàtà èyí e, e, tí sóòlù rẹ̀ bá ṣe kí ni tọ́ba balance tó flat ní kọ́ máa rà gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí lẹ́yìn náà bàtà gbọ́dọ̀ máa dún kókó kókó kókó ọ̀bẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́mọ́sá sọ wa mẹ́ lẹ́yìn náà ká máa kó irun ká máa kó irun sí ká sẹ̀nu ká wá pàápọ̀ ká wá parí ẹ̀ sí ọ̀gọ́ bóyá lókè orí àbí lọ́gọ́ kọ́ wá yọ síta bẹ́ẹ̀ anabi ni àwọn olórí burúkú kan ní ọmọ ṣe bẹ́ẹ̀ nígbẹ̀yà yìí ọ̀la anabi ni kàṣíyàtò àríyá wọ́n bọ̀ nígbẹ̀yà yìí o wọ́n wọ̀sọ bí aláìwọ̀sọ rùwúsù hùnà anabi ni eré wọn pẹ̀lú irun eré wọn yóò wá yọ síta ká a sì ní mọ́tòlì bọ́kùtòlì bá ilá ẹgẹ́ bí kéèrà kó mi ṣe ṣe kíni bí ṣe máa yọ. ajẹ́kọ̀ọ́ obìnrin tó bá ti ṣerun yóò parí gbogbo ọrùn rẹ̀ sí ọrùn rẹ̀ ni yóò fúláàtì máa ọrùn ẹ̀ tí òfin níwà nínú àwọn táwọn bí ti ṣàlàyé pé ọmọ náà ni wọ́n kọ́lọ́mọ jà wọ náà o ah, yaba ni adam ọlọ́mọ ní ọmọ náà bí adam la yaftinannakum shaytan gbogbo àwọn èso tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí ẹlòmíì wọ́sọ bí aláìwọ́sọ yọwọ nẹ́ẹ̀tì ẹlòmíì wọ́sọ amadi gbogbo bra amadi gbogbo ntọ́wọ̀ ó sì ní mùsùlùmí lòun náà ọlọ́wọ́n bá ní ẹ̀sọ́ ayé ẹ̀yẹ mọ̀nàbí adamu ẹ̀ mọ̀ ní ṣètọ́ ní okó fìtínà báyìí o kàmá akhraja àbáwáyé kun mí bó ṣe ṣe tó fi lé ádámù àti àwọn àkó lálùjánnà nìyẹn yanzu anhuma libasa huma aṣọ wọn lọ́mọ bọ́lẹ̀ léyìí dà huma sọ̀wọ́ àtihìmà tí wọ́n fi wà ní òhò iná wùyàrá kún hùwà ọkọ̀ bí ìlú ẹ̀yin náà sọ̀rọ̀ àwọn ẹ̀mọ́ wà ń òhò tí ìbá ti wà ní òhò àṣírí ọ̀padà tú tó bá ti ń fi zina rẹ̀ hàn ẹni tí ó yẹ fi hàn ọ wà ní òhò nìyẹn ọlọ́run bá ní ṣètò ní yín o àtàwọn ọmọ rẹ̀ mìíràn ẹ̀sìn látara ọ̀nà àwọn àmì awliya lil ladina la yu'minun ọlọ́run láwọn tí wọ́n máa ń gbàfà fẹ́sù tẹ́sù máa ń darí wọn tí wọ́n máa wá ṣíra lẹ̀ tí wọ́n máa fẹ̀sọ́ wọn han ẹni tí ò yẹ kán fi hàn ọlọ́run bá ní wọ́n ti sọ e, èsù dọ̀rẹ́ ọlọ́run ní àwọn tí ò bá ti nígbàgbọ́ nu yín ọ̀rẹ́ èsù wọn ṣe kíni ni wọ́n máa jẹ́ àwọn ìyàwó wa kọ́lọ́mọdé wọn bẹ́sùn múlẹ̀ o gbogbo àwọn ọmọ wa lóbìnrin kọ́lọ́mọ sọ wọ́n ní wọ́n sì wọ́n lọ́mọ èsù ẹ̀yà àwọn ọmọ èso pọ̀ ẹ bá jáde ṣe ẹ máa rí wọn ẹ máa rí wọn àfikọ́ ọmọ rẹ́jú ọmọ rẹ́jú ọmọ sàwùsù bìlá ọmọ sádọ́ ọlọ́run oye kọlọmọ sí àwọn tó ṣe náà kọlọmọ àti wọn túbà lọ́dọ̀ ọlọ́run kọlọmọ aláàkọ́ sànú wa kó sọ wá lórí rẹ ẹnu wọn bá ta wíyẹ kọlọmọ sàjọ sàǹfààní fẹmi tí mo sọ àtàwọn ará tèmi náà kọlọmọ jọ sàǹfààní fẹyìn tẹ gbọ́ àtàwọn ará lè tìyín náà subhanaka allahumma wa bihamdika ashhadu an قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون